وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أتقوا الله سبحانه وتعالى pẹ̀lú àwọn ọmọ ya wa ní ẹkú ẹkú ẹ̀ẹ́dùkú ẹ̀fẹ́ ẹ̀ẹ́dùkú ẹ̀fẹ́ ní ètò náà nílé ní àti ètò nílé báyìí. Ìyọ́láwọ̀ ṣe àjọyọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdúgbò rẹ̀. Kí àwọn ọ̀rọ̀ wa ti náà ní wọ́n gbà wá wọ́n ṣe kí ẹ̀rọ ìgbàlejò àti àdúgbò rẹ̀ ṣe ìgbà. حقا عليكم رحمة الله وبركاته جاء الفاطمة بالفجر عن الفجر بالفجر Ìgbà àwọn ọmọ ọmọ ìlú ló ń lọ ìpàdé wọn kọ́ láti ṣe àlékún dáadáa. Ìgbà àwọn ọmọ ìyá tó fi ní pé a ti agbáṣẹ́ rẹ̀ tí ètò yìí fi jọ lọ́pọ̀lá ti fi lẹ́sìn yìí. Ìyẹn tí wọ́n mọ ní ọjà yìí fẹ́ náwó ọlọ́run kò fi ètò tó ti ní ojú sí àmì mọ̀ ní ẹ̀sùn tó ní ara. Ọlọ́run kò ní ojú sí àlejò àlàáfíà yìí. Gbogbo àfẹ́rẹ́ wa ní ìláyé ẹ̀yìn ìfẹ́ àlàáfíà fún ẹ̀yìn ìfẹ́ àlàáfíà gbogbo apáta àwọn láti ṣe láti tọ́jọ́ sí lọ àwọn ata orúkọ wọn kọ́ láti ṣe ọjọ́ ilé ìgbà rẹ̀. eléyìí ti ṣe ẹjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five nínú oṣù ọ̀rọ̀gbọ́n ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún ọ̀pọ̀ ọdún ní ogójì ìjọ èyí tàbí ẹni sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ sọ́lá ń pe ìgbà àtàǹgbọ́ apátápátá la ẹbí pé ẹ̀sọ́lá wà ní ìgbò wọ́ àtọ̀lọ́ ọjọ́ ọba sáré. Ẹ̀rí ohun tí a fún mi sọ níwọ̀nba àkókò dárí orí àgbélọ́ àwọn àtìkò lọ́pọ̀ wọn ọba àkókò tá a ní wọn ní ká sọ nípa àfihàn Islam àti ọ̀sán Islam ó ti ní kí tá a bá ń sọ nípa àfihàn. òun náà ni wọn a tún máa pè é ní àìsàn náà àti ìtọ́sàn òun náà wọ́n pè é ní àìsàn náà sì Òun náà ni wọ́n tún pè ní àkàwọ̀bí ìsọlọ́run lọ́sàn Òbí ìkábẹ́ o. Òun náà ni wọ́n tún pè ní àkọ́nà. Àti náà ń jẹ́lẹ̀. Ó tún lé sọ́kàn pè. Òun náà ni wọ́n tún pè ní àlùfíìsì wọlé láti bá àgbọ́yé tó tóbi àdìsọ́kàn ṣe máa lè náà ní tẹ́lẹ̀. Àwọn orúkọ tí àwọn olùkọ́ fún pọ̀ lẹ́sọ̀tẹ̀ òun náà wọ́n á tún máa pè ní òṣòro lòsíyè àwọn òkúlẹ̀ ẹ̀sìn. Èyí tọ́já sí pé orí rẹ̀ ni a máa dé gbogbo àwọn nǹkan ẹ̀yọ́ òkúlẹ̀ lórí ìdá ìsìlámù. èyí tó jẹ́ pé tábà fẹ́ sọ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àti ọ̀gá ìsìlámù yìí. a lè sọ pé mo ṣe ìyẹn tí sẹ́mi oṣù lórí ẹ̀ ọ̀nà ń pè ní ọba àṣẹ ìtọ́jà ọba àṣẹ ní ìtọ́jà yẹn là á mẹ́nu gbà ẹ̀wọ̀n ní gbogbo agbọ́pá ń pè ní àfíìdà Islam àti ọ̀sán tó ẹ̀kọ́ wà fún ìṣòro. ó ní ṣe pẹ̀lú alìsìmánu bìláàdì gẹ́gẹ́ bó ti wá nù àdéhìí wọn lórí àtọ́wọ̀ ọjà wọn ìṣẹ̀lẹ̀ àá. Yọ́mọ̀ òní láàrin ìgbà táwọn ọjọ́ tó sọ́dọ̀ àtẹ́lẹ̀ ọ̀lọ́mọ́ àlùfẹ́lá nítòsí dá ìwé ìlú táyọ̀ ọ̀tá bìnrin. عليه الصلاة والسلام wáyé ọtí inú ìbéèrè tó ṣe lọ́dọ̀ àtẹ́bí ìjọyẹ̀ ni pé ilé ìlú nípa akẹ́ni wọ́n ń pè ní àyèjì náà ẹni jẹ́ ìgbàgbọ́. àmẹ́lì ìkọlọ́wọ́ àtàláwá sàlàyé pé mo ti ń jẹ́ ìgbàgbọ́ àtúnbìnrin láàyè ọ̀rọ̀ nígbàgbọ́ sọ́lọ́run وملائكته ọ̀gbà àwọn mọ̀lẹ́kà rẹ̀ ọgbà gbọ́. ọkùnrin bí yìí ọgbà àwọn sílà rẹ̀ gbọ́. ọ̀rú torí yìí tó ju àwọn òjúfẹ́ rẹ̀ gbọ́. wọ̀nyí ọ̀rẹ́ àkéyì kó o tún wá nígbà lọ́jọ́ ọjọ́ ìgbà ìyá rẹ̀. wà á mi nàbẹ̀lẹ̀ kọ́dọ̀ kó o tún nígbàgbọ́ sí àyẹ̀mọ́ kádàrá báyọ̀lì ní ọ̀ṣàlùmí ní bọ́yọ̀lù ẹlẹ́ ní ọ àbúgbòrú ọgbà pé ọ̀dọ̀ náà wà sùpánù ìlú ọ̀dà ààrẹ àwọn eléyìí wá. Inú tó ń pè ní àti ìwọ̀n nìyà. Jàmá, irú àti ọ̀ṣà tí a ṣàlàyé rẹ̀ tó jẹ́ òun lọ́rọ̀ àkọ́kọ́ ta àkọ́kọ́ fún nípa ohun tó ní ṣe pẹ̀lú àdéhùn mùsùlùmí àwọn àìsí náà. Ìgbàgbọ́ èyí táwọn orígun mẹ́fà yẹn wà ní abẹ́ rẹ̀. Àwọn ilé ìdáka yìí, àwọn ọmọ ẹlá lè pè ní òṣùwòlọ́lẹ̀ àfihàn. Àwọn ìpìlẹ̀ gbogbo ohun tá a bá máa ní láti ọkàn tọ́lá làbíà èyí tó ti pé tẹ́rọ ọlọ́run bá sọ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run tẹ̀ gbé òjíṣẹ́ rẹ̀ dìde muhammadu sallallahu alayhi wa sallam láti wá sàlàyé ìpìlẹ̀ àti ọ̀sán yìí fara ayé ẹ̀rí dábàwò àdìgbò gbogbo bẹ́ẹ̀ bí yẹn nígbàgbọ́ nípa ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn kan tó pamọ́ ó sì ní ìtọ́ka náà wà á ní alákùnrin nítorí pé ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni lọ́sùn ó fi balẹ̀. Nínú ọ̀rọ̀ náà wọ́n sọ hánà nígbà tó bá sọ̀rọ̀ á rí tọ́ka òṣòro lórí àfihàn èyí tó kó àwọn àrísàmì ìnáwó mẹ́fẹ́ bàyẹ̀ sínú àgbà nínú àlùbọ̀ àjà lákùnrin nígbà tó bá sọ̀rọ̀ àyà one seven seven ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlọ́gọ́rùn-ún. Bí tọ́lá àwọn àtùmánà rọ̀ tálá lọ gẹ́rẹ́ ìtàlẹ́jọ́ lọ. Àdékì ìṣe dáadáa, òun ni ìdójú yíkọ ìbòyọ àti ìbòwọ̀. ولكن البر من آمن بالله واليوم الآخر òun láàrin láàrin ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́n ẹ̀rí kọ́ wà ní àwọn onígun ìmọ̀ ní mẹ́fà dáàkà dáadáa nìyẹn ẹni yẹn ti ṣe dáadáa ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́n ó ti tún nígbàgbọ́ sọ́jọ́ òfin dàlù ìyá mọ̀ ẹ̀rí kò ní méjì nínú mẹ́fà yẹn. olùwàgbà màlàíkà sọ kí ló pè ní màlàíkà wọn làwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run ṣùgbọ́n wọn ò kí ń tẹ̀yìn ọlọ́run dá wọn láti mú ìmọ̀lẹ̀ ọ̀yà. Ẹwà ní ìdáàbà, ọwá ní wọ́n pàtàkì ní gbogbo síra ló tún mọ̀. Gbogbo ọ̀rẹ́ síra tọ́lọ́wọ́ lọ́sọ̀ kalẹ̀ sí ẹ nígbàgbọ́ sí àbí tó ti di mẹ́rin nínú ayà. Bákẹ́lẹ́ bí ẹ nígbàgbọ́ táwọn àtẹ́bí ọlọ́run àbí tó ti gbé márùn-ún sínú àwọn onígun ní wọ́n ti fẹ́ padà kà yẹn. Tó nípa bẹ́ẹ̀. Kámọ́tò abẹ́ wo ìwé pé kóun ti dá wà. nítorí pé àwọn olùwọ́n máa ń gbé wa pé ìdábì ìlé padà kí n sọ bí ìtàn yẹn ṣe pàtàkì tó. lórí nígbà tí àtẹ́lẹ̀ ìtàn lọ́wọ́ àyọ̀kọ́lá ti ń sàlàyé ìmáàmù fún ìgbèrè ìlòǹkà tó béèrè pé kí ní jẹ́ ìmáàmù lórí kó onígbàgbọ́ sọ́lọ́run àtàwọn mọ̀láyíká rẹ̀ àtàwọn síra rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ oṣù tọjọ́ tó ìdàlẹ̀ sí àwọn ọjọ́ sẹ́yìn. ọwọ́ àti agbada pé wà á ń tó mí lẹ́gbẹ̀ẹ́ ní kọ́dà ọ̀sẹ̀ ìdábí ìléyìn padà. oṣù wa gbà yẹn mọ́gbọ́ ṣe àgbé ìyá. sọ́lọ́pọ̀lọpọ̀ ń sì ọdún tó kó wẹ́lẹ̀ ojú ìjọ àìsíkà ló pa kádà lọ. àpáyọ àwùjọ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ àti ìmọ̀ ìlú padà ọ̀wọ́ yóò Ọ̀wọ́ ní ohun ló jáde pé èyí dá lówó lọ́dọ̀ àwọn Yorùbá ọ̀sọ̀ oúnjẹ tó lu. Àwọn tẹ́ǹtì ájò lọ́nà ọ̀sẹ̀. Bó jẹ́ ń lọ́dọ̀ àwọn Yorùbá, èyí sì dá lọ́bá kú ọ̀sọ̀ta lọ́pàá. Àbí kí wọ́n bèèrè pé kí lọ́pàá lẹ́yìn tọ́ba alẹ́dà ti gbọ́ yóò ọmọ ọ̀ká nàlẹ́ náà dé. Àǹtẹ̀kùn ìtàdé ìlànà ìlú kìtàbà kan àìsàn ìkò tí ń ṣe kẹ́mi kakú láyé àyàfi pẹ̀lú ọ̀dà ọlọ́run yóò jẹ́ àkọọ́lẹ̀ tó ti máa ti fi àkókò. látàrí ìwà pàtàkì ọ̀rọ̀ àlìmọ́rù lè kọ́dà ọwọ́ ajá bí wà gàdá dáyà ni kò lè papọ̀ mọ́ àwọn àlàyé rẹ̀ tí bẹ́ẹ̀ ti bá kọ́rọ̀ tí wọ́n kà fún ọlọ́run bá subhanahu wa ta'ala ní sọ́tò ìfọ́mọ̀rù àyà àbọ̀sí náà ọlọ́run ní kí ná kó làjẹ́ ìdí ńlá ọ̀nàrù bí padà mù. ọlọ́run ní gbogbo gbogbo yẹn mọ́ bí ó ṣe rí ní ọlọ́run láwa láyé ju gbogbo kan bẹ́ẹ̀ tó bá olùgbọ́ wa eléyìí la pẹ̀lú usulul aqida àwọn ìpìlẹ̀ àdéhùn àtọ̀hí àtọ́lálàáfíà tí ẹ̀rí ti tàtà kó làbí èèyàn ọ̀gá ọ̀dàlẹ̀ ìdìgbàgbọ́ o. ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó ti sá àyà one thirty six ọlọ́run yà ayyuhal ladina amanu. yà ayyuhal ladina amanu. Tẹ́lá ta sọ kalẹ̀ bó ti tẹ̀rẹ̀ ìgbàgbọ́. Àti tíra tó ti pé wọ́n sọ kalẹ̀ dájú dájú ọ̀dà nẹ́bì tọ́lọ̀mọ́ àlọ́tọ́lá. Lọ́mọ ìyá fún nílá yọ láàrin àti ìlú. Ẹ̀dìrí mọ́ta ẹni yóò tọ́ bá wá sáì ìgbàgbọ́ sọ́lọ́mù, ọdún táwọn mọ̀lá yíká gbọ́n. Ọgbà tẹ́lá gan. Ọgbà wọn rẹ̀ ń tẹ́lọ. Ọjọ́ tó jà lè yá ọmọ bá gbọ́. Ọjọ́ wọn fi jìnà. Wọ́n mi gbọ́ sọ́nù tí bá pé kò ní gbọ́. Bẹ́ẹ̀ ni ó fi yé wa wípé ilé yìí òun ni òun lò àkéjà ìsọ̀kéyà àwọn ìpínlẹ̀ àdéhùnkàntọ́lá làbíà ni téèyàn gbọdọ̀ fún lílé. Ní ẹgbẹ́ ilé ti ta ìmọ̀ orin sí ìṣẹ́jọ́ ọgbà kánú Orí ìkúlẹ̀ ni ó ṣe já sí kó ìlú lórí ní ẹ̀rín ní máa ń jẹ́. Tábáyọ̀ kan kó fẹ́ kò ní jẹ́ nínú ikọ̀ mí láyà sùn. Ẹ̀wọ̀n lágbára rẹ̀ ó fi kú. Bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀tún rẹ̀ àkídà àwọn ìpínlẹ̀ àdéhùnkàntọ́lá làbíà náà sọ̀rọ̀ tábà wá ń sọ nípa àlìyémọ́nù bíi láàyè ńlọ́fẹ́ júgà yìí ó sì fẹ́jú ìnígbàgbọ́ sọ́lọ́ pé ọ̀kan ṣoṣo ni kéèyàn nígbàgbọ́ pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ìnígbàgbọ́ sọ́lọ́run fóun ni àtẹ̀dá òun ló ti lẹ́tọ̀ọ́ sí jọ́sìn kódà ó ní àwọn orúkọ tó ga ó sì láwọn òròyìn tó ga ọlọ́run yẹn lọ́rin àwọn ọ̀rẹ́ ń bẹ́ tàbí másìnà ó sì sọ àwọn tẹ́rà kalẹ̀ ẹ̀rí bákan náà atúgbọ́dọ̀ gbà pé ọlọ́run yẹn lábẹ́ bá nígbàgbọ́ sọ́lọ́run gbogbo àwọn onígun ìsìláàmù pátá ọlọ́run yẹn lọ́la sí ní dẹ̀dẹ̀ tẹ̀wọ̀n pé onígun ìsìláàmù náà tún hàn nínú ìbéèrè tí ìbéèrè tó mi lérò kan Rasulullah Ramadan وتحج البيت إن استطعت إليه سبيلا tó ti lọ bẹ̀rẹ̀ ọlọ́run ọba òkújọ ti sọ ọ̀lágbára òṣèlè ẹ̀rí. agbọ́dọ̀gbà lábẹ́ nígbàgbọ́ sọ́lọ́ agbọ́dọ̀gbà fọ́lọ́ ló ṣe àwọn orí Islam yìí òun ló ṣe ní dandan. òun ló sì ṣẹ̀dá ní darí àlámọ̀rí ẹ̀dá àti yóò ní ó ní kápá ẹ̀rí. bàbá fẹ́ nípa àwọn ìròyìn rẹ̀ dá sábà ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn òròyìn tó ń bẹ láàbí ìlú ẹ̀kọ́ ọlọ́run tó jẹ́ ròyìn pàápàá ọlọ́run lọ́wọ́ olójú ọlọ́run lọ́sọ̀ fóun àmì ìdàgbà dára láàrú. bákan náà ọlọ́run á máa sọ kálẹ̀ sísẹ́lẹ̀ ayé nígbà tó bá kù láti ẹ̀dá mẹ́ta nínú òru yọ́n máa bẹ̀rẹ̀ pé ta ní wà polisi polisi ta ní ó tàlọ́fẹ́ bèèrè bí ikú ápìnrin lẹ̀kọ́ bá dẹ́dà subhanahu wa ta'ala ìmọ̀ nígbà tá ń fi àwọn ọ̀rọ̀ ní rí lẹ̀kọ́ náà òfin kan bẹ bá gbàmú òun náà ni òfin tí ń bẹ lọ́rọ̀ ọlọ́run bá subhanahu nígbà tó ti rọ ayà kọkànlá rẹ̀ ọ̀sẹ́ni bí rẹ̀ tọ́jà bí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ni olùkọ́ gbogbo ní olùbí gbogbo kàlùmí gbogbo adágbọ́ wa bákan náà lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nínú àwọn ẹni ìdájú rẹ̀ tí wọ́n ti lọ wọ́n ní wa nírẹ̀ ife àwọn ìròyìn yìí káfíńrin lẹ̀ bọ́lọ́run ní o pásítọ̀rà fún lọ́pẹ̀ ní àtàkéèrè kí wọ́n ní lórí ọlọ́run ní lájọ́ pípọ̀ bá láàkáyé làákàyè ló làákàyè wa táwa sí ojú làákàyè àti ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bá mú wa lọ àbí yìí dànẹ́lì bá mú wa lọ sallallahu alaihi wa sallam àti gbọ́dọ̀ yí òfin kejì ni ẹ́ òfin kẹta tọ́lọ́wọ́n máa ń sọ fóòmù ní nǹkan báyìí àgbọ́dọ̀ máa sọ pé bóò ló ṣe rí táwọn awádìí ẹ̀ bóò ló ṣe rí àgbọ́dọ̀ wá pẹ̀rẹ̀ àwọn òfin agbọ́dọ̀ tó lórí rẹ̀. Al-Imam al-Awza'i rahimahullah wọ́n ni wọ́n fi àpá al-Imam al-Kubri wọ́n fi ilé rẹ̀ àtúnṣọ́rọ̀ nípa àwọn ọ̀rọ̀ ní ọlọ́run. Ike bó láti sí tọ́lọ́n bá ní òun lójú ayé nílá ní ẹ̀dá orú. Bọ́ọ̀ ni ká ti ṣe ṣe ká yí ṣe ká ṣe ń jẹ ẹ̀ àbáde àtòkú ha kámọ̀ dáadáa. a ní ẹ máa mú àwọn ọ̀rọ̀ yẹn wá gẹ́gẹ́ bó ti wá yẹn ẹ má yí ẹ má ṣe díẹ̀ ẹ̀rí nínú àwọn orígun mẹ́fà ní ìmọ̀ níta mẹ́nubà amẹ́nubà àti ìmọ̀ níbi mọ̀láyíkà ìdígbàgbọ́ táwọn mọ̀láyíkà a ti jẹ́ wíwá pé ta ni wọ́n pè ní mọ̀láyíkà túmọ̀ rẹ̀ náà ní àbúrúkú yìí àwọn ọ̀rẹ́ ń tẹ̀lé báwọn ò kì í téèyàn àwọn ọ̀rẹ́ ń tẹ́lọ́ wà ní èèyàn náà láti mọ̀ yẹn rúṣúlù rúṣúlù làwọn ṣùgbọ́n tá a bá túmọ̀ àdìmọ̀lá kíkà ní rẹ́ńtẹ́ ní àwọn ò kì í ọlọ́run dá wọn láti inú mọ́lẹ̀bí fún ilé ìjẹun ewu tẹ̀síbí ìwù làwọn máa ń dé wọn. a gba àwọn ọmọ ìlànà yìí láì ní ẹ̀gàgà pọ̀lù torí wọ́n pọ̀ náà. ọ̀pọ̀ ọ̀dọ̀ wọn náà kọ́lẹ̀ bí àwọn seventy thousand náà fẹ́. níbi tó ń pè ní àdìbẹ́sù àánú ọ̀rọ̀. wọ́n máa ròyìn pélé yẹn ṣe déédéé bí tí káàbà wà. bíbáwọn náà wọ́n máa ń yí káàbẹ̀ ní ìyá àwọn seventy thousand lójoojúmọ́ àwọn tó bá jù wá lójú fẹ́ wà lọ́la lórí pé táwọn yẹn bá láwọn òsì lọ́wọ́ wọn sí ẹ̀ lórí ìtumọ̀ lọ́dọ̀ ọ̀la àtẹ̀dá yìí ọlọ́run ní yá sọ sí aláà ẹ̀ rí a gba àwọn mọ̀láyíkà yìí gbọ́ lápapọ̀ a tó wá gba èyí tó ṣe pé wọ́n dá ọrùn wọn náà lọ ẹ̀ abáṣẹ́lẹ̀ sàlàyé sí ìṣìbẹ̀rẹ̀ yẹn alẹ́ ìṣàlá ìgbè òun lọ́nà ọba máa ní gbogbo àyíwá bá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam bí mikael á sin àrísìkí ọ̀rọ̀ òjò ní wọn lọ́lọ́run ọba gbé sẹ́yìn bí malakul mọ́wù malakul mọ́wù sì ní gbólóhùn ṣẹ̀rí àpè òpé ní àgbàràhìm malakul mọ́wù mọ̀lẹ́kà akú tọ́jà tí kò lẹ̀ ní ti máa kó láàrin èèyàn ìṣẹ́ tọ́lọ̀ gbé bọ̀ wù yìí bíi rọtíìl èyí tó yìí bọ́ wà lọ́wọ́ ọ̀tún tó bá bẹ̀rẹ̀ akọ bíi àtìsẹ èyí tó wà lọ́wọ́ òsì tó bá ṣe bí lẹ́yìn tó lọ lára tẹgbẹ àbóòrò nígbà àdá àbóòrò nígbà àdá akọ á ní gbàgbọ́ táwọn mọ̀làdí kà yìí á tún ní gbàgbọ́ sí àwọn èyí tó ṣe pé wọn a máa gba tẹ́fúnra wọn nínú àwọn mọ̀làdí àwọn èyí tó ń wá lóru ayàtọ̀ táwọn èyí tí wọ́n wá lójú mọ́mọ́ ẹ̀rí á gba àwọn màlàíkà yìí lọ. á gùn nígbàgbọ́ pé àwọn ọ̀kẹ́ ń bẹ náà tọ́ba dára kó tó wà nínú àlẹ́ ìkùnlá àkèlé. aláwọn olùkọ́sán ń bẹ lọ́rùn gbogbo ẹ̀yìn ẹ̀dá ìrọ́ ọmọ nǹkan àbílẹ̀. alákọ̀ọ́lẹ̀ ni wọ́n náà ti jẹ́ olùkọ́sán. Ìwúlẹ̀ ìwọ́n tẹ́mọ̀ pé nínú ìgbàgbọ́ ìbá wà fún ìyàn ìyá sọ wà wù ìyá sọ̀rọ̀ sọ èmi rè àwọn tó máa ń sọ wà wà. lábẹ́ nígbàgbọ́ sáwọn mọ̀lá ní kàyọ lẹ́kùnrẹ́rẹ́ òun là á tún nígbàgbọ́ sí ilé àwọn kan bẹ o nígbà tí ìyẹn bá kó ìláyé tán àwọn mọ̀lẹ́kà dájú pé kó wà ọ̀nà tó ṣàlẹ̀ ń bẹ tó lè ní létí nínú tọkùnrin ni tóbìnrin ni wọ́n tó sí ọmọ bí àtọ́lọ́run ní ọ̀tájára rẹ̀ ẹ̀rí tó ọba àtẹ̀dá ọ̀tún rẹ̀ arámọ́lá kò sí ilé tó bá ti di bí àtọ̀ sí ẹ̀fí sáré obìnrin tó bá ti tó mẹ́rin tí wọ́n ti la àti wọ́n kọ ìkan mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á mọ̀ sí ìṣẹ́ òní òṣè wà á jà ní ìgbó ló máa kú olórí ni ló máa jẹ́ ní àbọ̀ lórí ìlú kú. a tún wá nígbàgbọ́ pé tá a bá tún kò láyé a sàárè lọ́kàn ọ̀ tá tún wọ sàárè àwọn méjì kan tún wà ọ́ àwọn ẹni wọn pè ní wọn dáwà sí nàìjíríà àná máa bẹ lọ́wọ́ yẹn pé máa rọ́pù tálà rẹ tálà rẹ ilẹ̀ sì rẹ wọ́n máa bẹ́ ìlọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ wọ́n ti máa wọ ilé ìbéèrè nígbà tí kú pọ̀ oṣù fẹ́ fún kú yẹ pọ̀. Ara ẹ̀yọ́ bá ti lọ́hùn kú ní òyì dáhùn. Tí ọ̀bá ti lọ́hùn bá ti kò pọ̀ lọ́rùn tó bẹ́ẹ̀ ló ti le tó. Wàá bí rí kẹ̀kẹ́ dáhùn. Bẹ́ẹ̀ ọ̀bá ti rí dáhùn ni wọ́n máa ṣe ó sọ̀rọ̀ níyà ọlọ́run dáhùn máa jà ìjìyà. Ẹ̀rí lábẹ́ nígbàgbọ́ sáwọn mọ̀láyíkà ti gbà pé kan bẹ ọ̀run ọlọ́run ní kọ́ máa sọ iná táwọn tí ó wọ̀ náà tí wọ́n bá pẹ́ lórí ìlú wa ló yá mọ́ ní kùlé kùlé àlè náà rọ́bù bá ní kí sábẹ̀dá rẹ kọ́ dájọ́ ọba ìpínlẹ̀ náà ní ọ̀jẹ̀ ni káwọn tètè máa lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ló bá fẹ́ wá dáko ní nẹ́gbọ́n máa ti wáyé náà lẹ́nu wọ́n ní nígbà tá nẹ́bí sọlọ́wọ́ àìsọ́lá tó di àlè ìtọ́lọ́wọ́ wọn ní ìrọ́jì ẹ̀rí ọlọ́wọ́ akọjá orí wọ́n ló ń ṣe tẹ̀sílìmù tí ọbẹ̀ bá gbọ́ kọjá wọn ni àtàlù wọn ni wọ́n rí kù yẹn wọ́n sáré wọn ni ọbẹ̀ bá rí kọjá wọn ni àà láti jọ lọ́lọ́ òbí dákẹ́kọ̀ọ́ mi ọ̀sọ̀ ọ̀rẹ́ mi ọ̀sẹ́ mi lẹ́nu ẹ̀mọ́ ni ẹ̀rí aṣọ nígbàgbọ́ ó lè ti ń gbà lójú ọ̀nà náà wà. eléyìí bẹ lábẹ́ ìdígbàgbọ́ táwọn màláyíkà á gbà fáwọn màláyíkà yẹn. ọlọ́run ọba dá wọn láti inú mọ́lẹ̀ tó ti dá lójọ ọdún nínú náà tó sì dá ádámọ̀ níbi ohun tí wọ́n ti ròyìn rẹ̀ pé òun náà ní ẹgbẹ̀tẹ̀. adéjà ayíṣà lọ́wọ́ lórí eléyìí tó wà ní ìsọ̀kè àgbà fáwọn màláíkà yẹn tó fún wọn lápapọ̀ ìbájú mo ṣírọ̀ fún wọn náà suratul anbiya àyà sọ̀tìtẹ́wò báyà láyà sí fúnà wọn bí ọ̀rì. Mọ̀kànlá bọ́lá bọ́lá máa lù wà lágbàá. Ọlọ́run kan sọ̀rọ̀ fún ọ̀rẹ́ fọ́lọ́run ah, lọ́run. Á fọ́lọ́run, ọlọ́run ọ̀jẹ́ lọ́run láyé sí kúrò. Àwọn mọ̀láíkà darí àìbá tó mú sọ̀rọ̀ mú wọn ẹ̀rọ ọlọ́run tí wọ́n jẹ́ ní àkọlé yìí. Láyé sí kúrò náà wọ́n lè lọ́wọ́. Wọ́n yẹ sí ọ̀rọ̀ kẹ́kẹ́ ṣáájú ọlọ́run. Tó tó bá dẹ̀ pa wọ́n láti ẹ̀rẹ̀ lọ máa ń ṣe, agbọ́dọ̀ gbà pé láwọn mọ̀láíkà tẹ̀lé yìí làwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run ọba jọ á gbà wọn kọ́ lápapọ̀ torí kì í ṣe gbogbo wọn kẹ́ lánàá ilé ẹ̀sìn gbogbo wọn kẹ́ lọ́run pàṣẹ rẹ̀ bá nẹ́bí ìfọlọ́lọ́ àlùsọ́lá tọ́lọ́ bá dẹ́dá náà lọ pé ó wà nú àwọn bá pàṣẹ rẹ̀ fún ó sì wà nú àwọn bá pàṣẹ rẹ̀ fún nínú àwọn ànẹ́bí ọlọ́run. á tún wá nígbàgbọ́ sí wọn títí àwọn ìrẹ́ntẹ́ yẹn á gba àwọn bọ́lá papọ̀ ó fẹ́ bá tọ́ Tọ́lá sọ̀rọ̀ Àwọn àrẹ ń tẹ̀yẹ̀ olùdúlówà tí wọ́n fẹ́ni ọlá tẹ̀lé lọ́lọ́run àríjẹ̀. Olùdúlọ́wà tí wọ́n fẹ́ni ọlá ya lọ́lọ́run àjíyà. Ìyá ńlá ayẹ̀kúrù rẹ̀ ní náà bí àlàwọ̀ ọ̀hìn. Àwọn ìwà ìlú ìtàkọ́ láàrẹ̀ lóṣù. Àwọn ìyẹ́ fi máa láwé jáde, ìfẹ́ sí máa wí lórí ọlọ́run lẹ́yìn táwọn àrẹ ń tẹ̀síwá. وَجَعَلَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا Oríṣẹ́ ọlọ́run máa àzíza ní olùgbórí ni, aláṣẹ́gbẹ́sẹ̀ ni nínú ọ̀rọ̀ rẹ̀ àti ìdájọ́ rẹ̀ àti ṣe rẹ̀. A kù gba àwọn ọ̀rẹ́ ń tẹ́ ìgbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lákòjọpọ̀ nìyẹn bí afọ abdullahi bin abbas lọjọ ìwọ àbùkà làǹdí wọn wọn ní láàrin anabi adam sanabi yóò aleyhi salatu wa salam wa ala nabiyina ẹgbẹ̀rún ọdún ní bẹlẹ àná gbogbo àwọn èèyàn pátá orí tàwọn ìṣòwò wà islam ló ń ṣe wá di àkókò nàbí láyé ló máa lè sọ láti gbogbo àwọn fọ́tò tí wọ́n yà a máa ya fọ́tò ọ̀dà dáàbá ní ìdí rẹ̀ o bóyá ìjọba ni ẹmu wá àbí ìtọ́wà ní owó gbẹ̀yìn ọ̀gá máa yà ẹni àwọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ náà àwọn fọ́tò ẹni rẹ̀ fún ọyà ìgbà tó ní báwọn yẹn gbàgbé ìtàn ìlú láwùjọ tán àti láti bá pa wọn láṣẹ ọ̀sọ̀mọ̀gá wọ́n máa ń sin àwọn ẹni yìí ní kí wọ́n yàwòrán wọn lásán torí bẹ́ẹ̀ máa sùn wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sùn àwọn wájú àti sùwáwù àti ẹ̀kúùtù àti ẹ̀húnkù àti nẹ́sìrù ẹni rí gbogbo wọn. nítorí ẹ̀ lọ́ba adẹ́dà ti wá gbé tẹ̀lé láì tó wò jíjẹ kíkọ́ lọ sí kìlọ̀kìlọ̀ fún ọ pé ọlọ́run nìkan là á sì lọ sí fún àlọ́ ọ̀sìn náà bí. a gbà wọn gbọ́ ní kọ́ ọ̀sán bẹ́ẹ̀ a gbà ìgbẹ́ ní lọ́lá jù nínú gbogbo wọn òun náà làtẹ́lẹ̀ wọn صلى الله عليه وسلم لينا لحنبي إبراهيم عليه الصلاة والسلام èyí ló ṣe wípé lábẹ́ bẹ́ẹ̀ ṣe àgbà àwọn mọ́lẹ́kùnrin rẹ̀ á gba àwọn gbọ́ pé àwọn nǹkan bẹ́ẹ̀ náà pẹ̀lú olóòlù àti ìrìnà lóṣòlì. àwọn tó ti pín nǹkan ńlá ṣẹlẹ̀ tí ìyẹn fi gbéṣẹ́ tọ́lọ́run rẹ̀ rìn tí ìyẹn fi pàṣẹ àwọn àrùn ọlọ́run ọba ṣàlàyé wọn ní sọ́tò ìṣàdáàbò áyà keje. wọ̀nyí ni agbára Ọlọ́run ní tàtà àgbàlùkáwà ní àwọn ànẹ́lì lọ́wọ́ wọn. Àgbà rẹ̀ ànẹ́lì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nìyẹn náà àwọn márùn-ún. A tún gbà lọ́dọ̀ ànẹ́bì mọ́rù, ìkejì nìyẹn náà àwọn márùn-ún. A tún gbà lọ́wọ́ ànẹ́bì sọ̀rọ̀ ní máa lè Àtàlẹ́lẹ̀ ayé ń dá àwọn Màríyámà tí wọ́n máa ń pè ní Jésù. Ọlọ́run lára káwà ní tó lè tó nípọn lọ́wọ́ wọn àwọn márààrún nìyẹn, á gbà wọn gbọ́ ní kọ̀ọ̀kan. Lábẹ́ bẹ́ẹ̀, á wà gbà wọn gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, á gbà nẹ́bì gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó ṣẹ̀rí àtúndẹ̀bí sallallahu alaihi wasallam òfin ẹ̀sìn lọ́lọ́wọ́ bá tẹ́wà nẹ́bí sallallahu alaihi wasallam àwí àtún òun ló kó gbogbo àwọn ohun tá a ní ìdílógún sínú yẹ́yẹ́ omi ẹ̀kọ́ gan pé bàbá ọmọ onígbàgbọ́ sáà nẹ́bí ẹ̀yìn sáré sọ́lá lọ́sọ̀lá ọba tó máa lọ sọ́ọ̀tù wọ́n á ní kí ló dé à ẹ̀lá àgbọ̀dọ̀ fi àtọ̀ sáà ní àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́n gba ẹ̀yìn sáré torí bẹ́ẹ̀ sẹ́ńdé wọ́n lọ sọ́ọ̀dù níjọ́ júmọ̀ ọ̀wọ́ wà júmọ̀ àbẹ́ ọ̀. ọgbọ́dọ̀ yé ẹgbẹ́ tẹ̀rí àtọ́nà fẹ́ràn nẹ̀bí sọ́lọ́ àdìsọ́lá gbogbo ohun tá a ní ìsìn pátá ló tó dínú àti báwọn ọ̀rẹ́sẹ̀ ìbáṣàrò àtàrà ni wọ́n èèyàn ni wọ́n ẹrú ọlọ́run ni wọ́n ọlọ́run ti parí gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú àtẹ́bí sọ́lọ́lọ́ àdìsọ́lá àti wípé òfin rẹ̀ òun ni ọlọ́run yọ́nú sí gbogbo ẹ̀dá torí bẹ́ẹ̀ ẹni ìmọ̀ rẹ̀ sí kánú àwọn ànẹ́bí ànẹ́bí ni ọ̀gbàgbọ́ ẹ̀sìn ànẹ́bí náà lọ́lọ́run ti máa gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí mọ́ bá dáa lọ́gbẹ́ ilé ti ní àyíká lọ́ ní láàmú dádájú ẹ̀sìn tẹ̀sí gbà lọ́dọ̀ ọlọ́run náà ní àgbà gbogbo tíra lọ́lọ́run tó ń kalẹ̀ yẹnyẹn àgbà gbọ́ lápapọ̀ ọlọ́run bá gbọ́ tó ọlọ́pàá ọgbọ́n náà ló tó lànà lè lọ yìí náà sí wa àǹdọ́sìnà mọ́ ọmọ kì í dá bàbá rẹ̀ sí ọlọ́run ní àtẹ̀lẹ́ àwọn ọ̀rẹ́ ń tẹ̀ pẹ̀lú àlàyé. Tíra wá pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run ọba láti sún wọn. Lìyẹ̀kú wọn ń dáàbò bèèrè bẹ̀rẹ̀ báwọn yẹn lè dúró pẹ̀lú dọ́gba sọ́ọ̀bù Hadi. Orí bẹ́ẹ̀ á ti gbàgbọ́ sí tíra àwọn tíra tọ́lọ́run kalẹ̀ àbí àwọn ọ̀rẹ́ yẹn tíra sí ọlọ́run àwọn ọ̀rẹ́ á gbà àgọ́ lápapọ̀, á tún wá gbà àgọ́ lẹ́kùnrẹ́rẹ́ bíi àtàwọ̀rọ̀ èyí tọ́lọ́ ọba tí ọ̀sọ̀talẹ̀ fàtẹ̀lẹ̀ múta àlejòsọ̀láṣọ sọ̀lá ìjìn agbàgbọ́ èyí tọ́lọ́ ọ̀sọ̀talẹ̀ fàtẹ̀lẹ̀ ìyíta àlejòsọ̀láṣọ sọ̀lá ìdàkúrò agbàgbọ́ èyí tó àwọn pẹ̀lú omi dábìlì tọ́lọ́ ọ̀sọ̀talẹ̀ fàtẹ̀lẹ̀ ìdàkú àlejòsọ̀láṣọ sọ̀lá bákan náà tó mọ̀ pé ìgbà àwọn amọ̀ ìdí àlọ́ àníyàn mùtọ́sí gọ́rọ̀ lèmọ́ bẹ́ẹ̀ni ẹ̀dẹ́ ìdìmí náà ní kíta àbìwọ́ mọ́ àìmì náà ààrẹ Mùsọ́sí kan nínú ọmọ ẹgbẹ́ ẹ̀dẹ́ ìdìmí náà ní kíta ààrẹ. Kọ́ máa pè àwọn tí àbòsí wá níwájú ẹ̀ lódodo ẹni tó bá wọn kọ àlùdó yìí. wọ́n mọ̀ hàìmí náà alẹ́ yìí ó tún wá jẹ́ àríwájú rẹ́yìn. gbogbo nǹkan tó lè fáwọn sí yẹn lè máa fi pamọ́ kùránì ó tún sàlàyé ẹ̀. lórí yẹn nígbà tó bá ti ní gbàgbọ́ sí àlùkọ́ àti gbogbo sí àyẹ̀ náà ló ti gbàgbọ́. ó ní ìdíkan wá lọ fún tí wàá lọ gbé báíbùlù pé wàá tún máa kà. àwọn ọ̀gá ìtàn tó wà bẹ́ẹ̀ lọ́rọ̀ ọlọ́run ni ah, tẹ̀lé anẹ́bí sọláńsọ sọláńsọ ẹ̀kọ́ ló fi fi kọ́ wa ni pé ẹ má gbà wọ́n lódò rẹ̀ sì má pè wọ́n nírọ́ wọn bẹ́ẹ̀ máa sọ náà ní pé a máa ń ná ìlẹ́dí ohun ìdílà ilẹ̀ iná wa ohun ìdílà ilẹ̀ ikọ̀ wà ilá ọ̀nà wà ilá àgbókò wà ìlú ọ̀nà ìlàwọ̀ ìwọ́n sọ̀kalẹ̀ fún ní àgbà ìwọ́n sọ̀kalẹ̀ fún àwa náà ẹ̀gbà ọlọ́run wa tá a máa sìn àti ilé ìní ọmọ àti ẹyọ kan ọlọ́run yẹn làwọn adẹ́gbà mi. tó nípa bẹ́ẹ̀ tó o bá ti gbà lọ́kọ̀ á ní ìgbọ́ tó ṣíra tó lọ náà ló ti gbà lọ. ọmọ ẹ̀rẹ́ mi là ní alẹ́ yìí. torí làlùkọ̀ á ní àríwájú rẹ̀ yìí. Àlọ́ jìnà bẹ́ẹ̀ àlọ́ jìnà bẹ́ẹ̀. Àríwájú rẹ̀ yìí. Ọlọ́run máa ka kọ́ra lórí báyìí ní ìlànà. Nígbà tí lè gba kọ́ra lọ, gba báyìí lọ́nà nítorí pé wọn dáhùn wọn ti tẹ́ǹtì báíbòlù tó wí ìdáhùn àbúrò wọn mú bá sàlẹ̀ abẹ́fọ́ àlá wọ́n ti yí wọ́n dẹ̀ ti pààrọ̀ ẹ̀ sí ìkan mi wọ́n tún fi kún mọ̀láyà tó hàn pé dání kan máa sọ bí wọ́n tó ti tẹ̀sí ọ̀rọ̀ ọlọ́run tí wàá ti sọ tókí lọ́ máa dàrẹ̀ láàmú. tó nípa bẹ́ẹ̀ tí kọ́ra ń bá ti yẹ ọjọ́ ọmọ kùránì tó ti sọ jẹ́ kan náà àwọn ẹni tá nẹ́bí lọ fẹjọ́ wọn torí nílùú ìṣẹ̀dá tó tù tó àìkẹ́kọ̀ọ́ ẹ̀mí àìsíkà òtúnú yìí ọjà mọ̀ àìkẹ́kọ̀ọ́ ẹ̀mí gbogbo ẹ̀yẹ ìyẹn wa tẹ̀mẹ̀wò ẹ̀dàpọ̀ ẹ̀nẹ́ra ẹ̀sìn lọ fọ́ ìmọ̀ ẹ má jáwọn bàbá ìmọ̀ ọmọ ọ̀fẹ́ ká má jẹ́ kẹ́lá àwọn ẹni dá nẹ́bí lọ ẹjọ́ wọn sùn ọba dẹ́dà ọ̀kan làbọ̀rọ̀ sórí yà á rọ̀sì ìnà òwì ìfọ̀ àrò àrò ojúṣe mi ọlọ́run ọba dẹ̀dá àwọn ọjọ́ mi ee wọ́n máa yẹ kọ̀ láti wọ́n máa ti tọ́ ọjọ́ lórí wọn ọlọ́run ọba ọjọ́ tẹ́lẹ̀ omi ìdílé òṣèlú yìí bọ́ọ̀bá fẹ́ máa lọ lé kí wọ́n ẹ̀sìn lọ́sẹ̀ mi wà á ti mọ Quran kàrà níjọ yìí. ó dẹ̀ tún mọ́ ó ti pàwọn ayàpọ̀ sẹ́ni ó ti wà tó máa mọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìkọ́ kéje yìí tí máa ń padà ń pọ̀ náà ni tó máa dúró ayà kan náà ní gbà bàbá iná mọ̀ àbá ayà náà ní gbà ìlágbára jù bẹ́ẹ̀ lọ. alẹ́bí lọ fẹjọ́ àwọn èèyàn sọ lọ́hùn pé wọ́n yẹ wọn ọmọ dájọ́ rẹ̀ wọn ò tún sí sẹ́tọ̀ tó wà lálọ́wà láì. a sí èyí sí nìyẹn Muhammad bin inú lè yìnrìn kó kéèyàn kájú kúrò láti kọ Islam Islam kéèyàn ká gbogbo wọn sẹ́rí kò ní gbogbo mi lẹ́sẹ̀ pàṣẹ ìgbà táwọn bá máa ya agbọ́wọ́ àti gbogbo ìgbà má jẹ́ ajá agbọ́wọ́ àti ìgbà ẹjọ́ àná ọlọ́ọ̀tẹ̀ dúró kájà apá níwọ̀n ọba bọ́lọ́n bá bá ti kú alágbára mọ́ nítorí pé tọ́lá gbọ̀lẹ̀ ẹ̀yìn mi parí lọ àyàkó lè mùsùlùmí kò síbẹ̀ ọ̀fẹ́ wí àdìsọ̀ yìí fún mi rọ wíwá ìmọ̀ ẹ̀sìn tẹ́tẹ́ ni gbogbo mùsùlùmí bàbá fi mùsùlùmọ̀ sí ọba ajẹ́bì lórí pé mùsùlùmọ̀ nìyẹn ọjọ́ ọlẹ̀ ìlàlàáfíà rẹ̀ parí síbi àlàfo lè mùsùlùmí bítájì nìyẹn lálàáfíà dé nìyẹn. pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn ọ̀rẹ́ ẹ̀ lọ́jọ́ gbogbo mùsùlùmí tó lè hàn lè lọ. gbọ́dọ̀ kọ́ á sí kó ṣe sọ pé wà á sí lọ́wọ́ lórí ìwé wa. òun ni ẹ lọ́ máa ẹ̀sìn wálẹ̀ fún rẹ̀ nípa bẹ́ẹ̀ àwọn tíra tó ti lọ ọ̀nà àkókò àyípadà bẹ́ẹ̀ wọn ò tọ́ wọn kó nínú ìṣe yìí ọba ti gba koran sọ báyìí gbogbo ẹ̀ padà lórí ìgbàgbọ́. nínú àwọn ìgbàgbọ́ àwọn ìgbàgbọ́ mẹ́fà tá a kà fún wa ìbẹ̀rẹ̀ àti ìmọ̀nù lè yọ mí láàkíw èyí gbàgbọ́ sí ọ̀gbìn dàrú ní àrùn. kéèyàn nígbàgbọ́ sí gbogbo tọ́lọ̀ ọba kúrò wá nípa rẹ̀ téèyàn nígbàgbọ́ sí gbogbo ohun tá à ń tẹ̀lé ìfọlá ìfọlá tó mú wa nípa rẹ̀ nínú ìgbàdí ọ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ikú. àwọn èèyàn gbọ́dọ̀ tó ní àti àmọ̀ tó wọ́n fi ṣe bálabàlá ọ tọ́lọ́pọ̀lọpọ̀ àgbẹ̀dá bá ti kú ní sánà ní ọlọ́run ìtọ́ta. wọ́n ti tún bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èyí lọ. téèyàn nígbàgbọ́ sí ohun tọ́lọ́wọ́n bá múrò wá tà tẹ̀lé múrò wá tí ó wáyé lẹ́yìn ikú bíi sàárè. aláìsàárè pẹ̀lú lórí rẹ̀ bíi pípẹ́ atẹ́kùn sínú wo ti ìsàfihàn máa ṣe ààrẹ tí mo gbà tá à ń sọ nígbà yìí wọ́n fi mọ̀dà kíkà yọ fẹ́ yọ fẹ́ atẹ́kùn sínú wo nígbà tá a ti tò táyé bá fẹ́ tán ó ti gbogbo ayé sẹ́nu wa ẹlẹ́nu máa bọ̀ ó ń gáwó. mọ́lákùnrin mọ́tò kẹ́ gáwó bíi gbèsè bíi àkójọ àti ìdìpẹ́ èyí tí ń bẹ máa nẹ́bí ọlọ́ àti bá nẹ́bí wa tó láàrín sọ́lá àtàwọn ẹni rẹ̀ àti èyí tọ́mọ máa ti kó díẹ̀ ọmọdé bá rẹ̀ lẹ́sìn ni ọ̀hún ẹ̀rẹ̀ lẹ́pẹ́ ni. bí ìsinmi oúnjẹ lábẹ́ ẹni gbàgbọ́ tí ọgbẹ́ ìjà lọ́pẹ́ yá mọ̀ ni àwọn òwe iṣẹ́ wa bí kálukú ti máa gbà ó sún ọ̀ tí wọ́n wọ̀ sí àwọn ẹni rẹ̀ sí àgbàdà àgbàdà nígbà bá tẹ̀lé ìtọ́lá rẹ̀ tọ́lá ń tóbi gbogbo àwọn bá tẹ̀lé lánàá rẹ̀ wọ́n kò ní ní wọn fìyàn bí àwọn tẹ̀lé ní ní fún ẹ̀rù kẹ̀kẹ́ ìyẹn fẹ́ bàálẹ̀ mú báyìí. ọgbẹ́ òkú fẹ́ mọ́ láíláí. omi náà àbàtà yẹn ó kúkú ju wàrà lọ ó dùn sóyin lọ. bí ẹ bá lè kàrà wọn tọ́wà lójú sọ́nà yóò kàgbá sallallahu alaihi wasallam. bí ìsúnṣe ìdáwó bá wọn nígbà lódodo afárá àjẹráàtì iná àti kọ́ńtàrà ibodè bí ẹni jẹ́ ọ̀là àlùjẹ́mẹ̀ onílò àlùjẹ́mẹ̀ kódà tó bá ṣe ọmọ náà wọ́n gba wọ́n gba ẹ̀jẹ̀ tó ń tẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ lọ́dọ̀ ti pàwọ́ àlùjẹ́mẹ̀ bó ti jáde jáde jáwọ́ nínú bí wọ́n ṣe rí ọlọ́run ọba àlejò ọlá subhanahu wa ta'ala bí wọ́n rí. tí wọ́n rí ọlọ́run ọba níjọ́ rẹ̀. àti bọ́lọ́run ọba bọ́lọ́run ọba ó ṣe tún bá wọn sọ̀rọ̀ àti bí àti àwọn àpẹẹrẹ àlùkìyàmọ̀ kéékèèké tí ó ń tẹ̀lẹ̀ káyé tó tán agbọ́dọ̀ gbàgbọ́ gbogbo ilé ìlábẹ́ nígbàgbọ́ sí ọ̀gbìn làlùkìyàmọ̀ ìnígbàgbọ́ sí ọjọ́ ọ̀gbìn làlùkìyàmọ̀ bẹ́ẹ̀ àwọn àmì kéékèèké dáàrí káyé bá fẹ́ náà nínú àwọn àmì kéékèèké òun ni ìgbé ìgbé àtẹ́lẹ̀ sọ̀rọ̀ àrẹ̀ sọ̀rọ̀ ayé fẹ́ sọ̀rọ̀ yìí ọmọ làdẹ́ni sọlá àṣálá ti sọ fáwọn àlẹ́mọ́mọ́ yìí pé bọ̀rí tó wọ́n fi mi dìde lánàlì. Ana wọ́n sẹ́ àtúkà àdáyé. Èmi àti àlùkìyàmọ̀ bá yẹ ọ̀sán. Àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí ìka àfábẹ̀ láti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìkaarin. Ó fi èyí pé ohun tí ń bẹ láti gba àwọn ìgbà nẹ́rù yìí ni sásìkò láyé ọ̀sán òjò orí èkánná sí ìka níbi tó ká bámẹ́lá lọ. nínú àwọn àmì kéékèèké báyé bẹ́ẹ̀ náà nìyẹn agbàgbọ́ bẹ́ẹ̀ náà ní gbà náà ní ọlọ́wọ́ àtìsọ́lọ́gbà náà náà ní ìdílé ọkùnrin ẹ̀ báyé ọ̀sán ọdún súnmọ́ bọ́dà. nínú àwọn àmì kéékèèké báyé bẹ́ẹ̀ náà oníkẹ́ sátò kẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn yẹn kí sàánú rọ. wọ́n dẹ̀ máa sọ nǹkan ń ṣẹlẹ̀ lẹ́yìn ìkúlé ilé ìyàrá ìwádìí gàyí lèmi yìí náà ó àti lè mọ wa irọ́ wọn dẹ̀ pa bẹ́ẹ̀ náà nípa nìyẹn ọlọ́run ní jẹ́rù rẹ̀ wọ kó tó ná òní ọbẹ̀ ni ọkọ̀ ní nàìjíríà kọ́nàkọ́bá ní káwọ́ ẹ̀rọ nínú àpẹẹrẹ báyìí fẹ́ sán kéékèèké láti gbàgbọ́ ọgbà ẹ̀ tó dẹ̀ ti ń tẹ̀lé kéèyàn máa rẹ̀ kan kú gbà tuntun ẹ̀ bá pọ̀ àti àwọn fèrè orin tí wọ́n gbajúmọ̀ láwùjọ àti gbogbo atagbèrè agbẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ náà nìyàn rìbá owó èlé ìmá wọ́sọ ààrẹ nígbà àfipamọ́ káfí ráre ó ti fẹ́ni tá a bá mọ̀ láàmà sálámọ̀ àti kọjú ayé máa súnmọ́ ẹ̀rọ fídíò náà ni wọ́n sọ pa abẹ́ wá sí kòtò náà yìí òun ló pé wẹ́rẹ́ anẹ́dẹ̀sọ́lá àtàlásàlà yìí kọjú ayé ti máa súnmọ́ lókè àdàbí òṣùṣà

ìyá mi jújù àti máa jó ìjẹ ọmọ adámọ̀ làwọn ẹni ẹ̀rọ ìrẹ̀ jẹ́ ni wọ́n jáde ibi wọ́n ní wọn mọ́ níbi kílé orí tó ń pàdé mẹ́rin tọmọ tí wọ́n ní jò ní. bákan náà ilẹ̀ rí mẹ́ta yọ wáyé nínú àwọn kẹjọ ọ̀sẹ̀lẹ̀ ní jama nínú àwọn orígun ní mọ́nì mẹ́fà dá mẹ́nu bà azọ ilé àdìyí mọ́nì bìrìkọ́dà ìdígbàgbọ́ sí àyẹ̀mọ́ èyí tó ti pé mọ́ ọlọ́run ọba ti gbáwájú lórí ẹ̀ kálámù ti kọ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láyé ọlọ́run ọba sọ ní sábà gbogbo ọ́ áyà kejì wọ́n ká la kọ́ kó lọ́sẹ̀ yìí. ọlọ́run tẹ̀dá gbogbo gbogbo ó dẹ̀ gbogbo ẹ̀yà yẹn tó gbélé yìí màmá rí mi ẹ̀rí. ìwádìí gbàgbọ́ sáyẹn mọ́ yóò lè pé táàbì fi nǹkan mẹ́rin rinlẹ̀ nú ẹ̀ àkọ́kọ́ orígun yìí máa nìyà lè dáa ní ọ̀gá lẹ́yìn ìmọ̀ bẹ́ẹ̀ kéèyàn mọ̀ ìgbé ọlọ́run ọba nínú lọ́wọ́ àbíkú lè ṣe ìhàní alámọ̀sán lórí ohun gbogbo. ìkejì náà àwọn àjánù ní ìmọ̀ àlè ti dáàbà bẹ́ẹ̀ wà kọ́lẹ̀. ìgbọ̀nkó lọ sẹ́yìn àpọ̀ ìnáwó bí ìmọ̀ àbíkúrí gbogbo gbogbo pátá la sọ́ọ̀tù yá sí àyà kejìlá. bákan náà lẹ́nu tó láti sọ́lá ń yọ ayé pé àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ tẹ̀dá òun náà láti fọ́lá. gègé ti ń kọ àyẹ̀mọ́ ọlọ́pàá lọ sí máa kọ́ ó ní kéde fún ọkọ̀ bẹ́ẹ̀ ni kọ́ ó gbóhùn tí ó ṣẹlẹ̀ táyọ̀ mi ní jáyé mọ́ ọdẹ ti kọ́ fẹ́ẹ́rí orí fún kẹta òun náà ni àlè ìyàwó adásùwọ̀n mọ̀ sí à mọ̀ lábẹ́ ìmọ̀ nìlọ́wà irú tọ́lọ̀ ń ní ọ̀sẹ̀ wọ́n ti ṣàgánà wọ́n ti ni wọ́n ti ṣàgánà inú tí ọlọ́run bá fẹ́ ní orí bẹ́ẹ̀ wà ẹ̀ ń là wọ́n àdá ó dàkẹ́mi máa fẹ́ Wọ́n sì ìdíbi máa ń fẹ́ ṣe ni. Ìlànà ẹ̀dá tí ọlọ́run bá fẹ́ lámúyẹ̀ gbúrú kò lè rí bẹ́ẹ̀ alákìtà ìbádà lè máa sọ̀lẹ̀ àlémúta wọ́n bí lẹ́rìn lè yẹ̀yẹ̀rẹ̀ lè bá dá. ọjà gbogbo ẹ̀dá pẹ̀lú mọ̀ tó ti ní ipa wọn pẹ̀lú mọ̀ náà sì ni ọ̀bìnrin lè yẹ̀yẹ̀rẹ̀ lè ọmọ nìyàn máa lórí ìmọ̀ ọlọ́run wọ́n ti ẹni tí ó ń bèrè yọ̀ máa rìn ẹni ti dàgbà náà. Ọmọ náà tún máa rìn lórí ìmọ̀ ọlọ́run. Ọwà náà rìn lórí gbígbẹ̀ lórí gbígbẹ̀. Wọ́n ní ọmọ kọ̀ bí mú wà ní ọmọ àbá. Ìbẹ̀ nù ẹni ọkùnrin fẹ́, ẹni ọjà wà náà. Aláìlá àmọ̀nẹ́ta, eléyìí ìyẹ̀wò ló dé kí ni ó jẹ lẹ́ra fún. Wàhálà àzẹ́ta, eléyìí ò lẹ́rẹ́ lọ́wọ́. Alọ́sàtìlẹ̀ ìfẹ́lẹ̀ ìrọ̀lẹ́lẹ̀ ìlọ́wọ́ títí tí lábẹ́ kádàrà lọ́wọ́ pé mọ̀ pé ọlọ́run ní orí bẹ́ẹ̀. Àwọn ni wọ́n tó bá ìlú afẹ́ tọ́lọ́run ọba fẹ́ pọ̀ sọ́kọ́dà Àwọn làwọn ń sí lọ́padà rí bẹ̀. Wọ́n máa ń bá ọ̀rọ̀ ìlà ìlàṣà ọlọ́run ní àdáyé. Alẹ́ ní pẹ̀lẹ̀ dàbí tọ́lọ̀ ọmọ sí ìlú àgbàlá ìbá fẹ́. Ó ní mú kẹrin nínú àwọn àríkánì ìfọ́dáró mẹ́rẹ̀ẹ̀rin, òun àkàlù, ṣíṣẹ̀ dá nǹkan àti mímú nǹkan wá sí ìlú bẹ̀rẹ̀. Ọba Adẹ́dàgbọ́gbọ́ ìgbà ọlọ́run lọ́sẹ̀ dáyé àtúntò ẹ̀ máa tẹ̀lé tẹ̀. tó nípa bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe wá ń kájà láàyè ọlọ́run àmà níbẹ̀ sí máa ń kórìíra o ń pàṣẹ ń tọ̀ fún wa. bákan náà ọlọ́run máa ń tó yàn títí máa jẹ níyà yóò fi ẹni wù mọ́nà yóò fi ẹni ọba wù lọ́nà. torí bẹ́ẹ̀ mo ń jẹ́ kájàrá tí mo la àṣírí ọlọ́run ni àṣírí ni o Ike ẹja lọ́wọ́ àkọsẹ̀ jáde ẹ̀rí ìrọ́ ni ẹni gẹ́gẹ́ ọmọ ohun tí o. Ẹni pa gẹ́gẹ́ alára sọ̀lá àtúnlá pé lọ́wọ́ fún ìlú àìlẹ́m lọ́wọ́ ilá lẹ́sẹ̀ kẹ́rù ní ẹ̀kọ́yì wọ́n máa mọ́ sáré yàtọ̀. Tí mo bá mọ nǹkan tó pamọ́ dáadáa ní ọba sí ìkọ̀ àbúrò sì ni mọ́ bà mí. Torí bẹ́ẹ̀ àní ìdíkásẹ̀ lọ sọ́dọ̀ àwọn aláyọ̀ òun anabi sọlá sọlá ń lọ bẹ tọ́ba lọ bá yẹ mí wò nígbà lọ bá láyé wò ibi ẹ bá ń wò ó ọlọ́run nígbà àánú rẹ̀ olùdí ogójì ọjọ́ tọ́ba tó wá nígbàgbọ́ tí mo gbọ́ sọ wọ́n lọ ti di kékeré pẹ̀lú tí wọ́n sọ kalẹ̀ fáńtẹ́lì ìṣòro ọlọ́run àlè sọlá ọ̀rẹ́ bá a nídìí ẹ̀ ìgbẹ́ lọ́wọ́ mùsùlùmí nídìí lórí àlámọ̀rí gbogbo ó dẹ̀ yé wa pé òsè mẹ́sẹ̀lẹ̀ mùsíbà tí ọ̀sà àtẹ́lẹ̀ afúyẹ́ tọ́bá já sí pé yọ ọ̀sà àtẹ́lẹ̀ náà tọ́bá tẹ̀ wá tún wáyọ ọlọ́run tó ti sùúrù kẹ́yìn ayé má jẹ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ kí náà lọ sí tó lórí bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ yìí agbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ní kádà ọ̀sẹ̀ ní tọ́wọ̀n káma lọ́la fẹ́ lọ́wọ́ kádàrá kí ní ọ̀bẹ̀lẹ̀ náà yàn fi sinẹ́ ní o. àìsí ìfi kádàrá tẹ̀ nígbà tó lọ sa burú ní ọwọ́ àríyàlè ọlákọọ́lẹ̀ rẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ bò níbi ẹ̀wọ̀n bí ìjọba bíbá yìí kó ṣe lẹ́kọ̀ọ́ tó ọlọ́run ní yọ́ dàrú yóò ti bá ní ṣàtúnṣe orílẹ̀-èdè nàìjíríà náà ẹ̀rí wọ́n sọ pé bíbá yìí ni ẹ máa tọ́ ẹ máa tọ́ bí ọwọ́ àlọ́ ọ̀tọ̀ nẹ̀ tí wọ́n ní ẹ máa tọ́ wọ́n wá mọ̀ wá ní kádàrá rẹ̀ ní wọ́n sọ pé kádàrá rẹ̀ fẹ́ lórí mọ ọ̀sán ó fi jọba ìbò ti rú náà tó ó fi kádàrá ṣe ẹ ọmọ àfi sẹ̀rí lórí àìdá ìyọ̀gbọ́dọ̀ náà wò àìdá wò bá ṣẹlẹ̀ tó jẹ́ sí bàtà gbìyànjú pípọ̀ bàbá wa nínú ọ̀rẹ́ ìyá wa ọ̀rọ̀ ọmọ wa ọ̀rẹ́ kódà wọn sọ pé mílíọ̀n lánàá lórí akóńgbò owó nílẹ̀ ìmọ̀pọ̀ padà yẹn nìyẹn kò láyé nígbà yẹn là á rí ládàá. ilé ìlọ́kẹ́ náà àwọn fún wọn lọ́nà ẹ̀yọ́ ọ̀nà ọ̀nà ẹ̀yọ́ ọ̀nà ọ̀dá ọ̀wá lọ ọ̀tọ̀ mi tọ́da ó jẹ́ lò mẹ́rin wá bí eléèdè pé ọ̀tọ̀ mi tọ́da ìrìn àkọ́kọ́ ẹni ìsinmi ni wọn o àwọn làwọn bá pè ní àlùfọ̀dàrí ìjà àwọn sọ pé ò sí kádàrà pé gbogbo kẹta ń ṣe à ń ṣe fún ara wa ní ọkọjá apákọọlẹ mẹ́wàá lórí ẹ ẹni ibi àwọn eléyìí o àwọn ìrìn kejì táwọn náà jẹ ẹni ibi bí wọn àwọn ni àlùfọ̀dàrí ìjà ẹni ọba ṣe bínú wọn ọlọsìn ìsìnà ọjà lè ó wù àti wà yọ̀ọ́ lọ sí ọ̀hún ọlẹ́ni kẹsọ̀ bẹ́ẹ̀ láti bá ọ̀sán náà wọn kòlà náà ọjà yìí oníkádà ọ̀rọ̀ ẹ̀ kádàrá ẹ̀ náà lọ́sọ fọ́wọ́ rẹ̀ òní padà pé ọlọ́wọ́ méjì tẹ́lẹ̀ á sì padà gé kan bẹ́ oṣù àtúnú àkọọ́lẹ̀ rẹ̀ lẹ́ tó nípa bẹ́ẹ̀ eléyìí á ń sàkíyèsí ẹ̀ jama nínú àwọn nǹkan tá a kó wá ọ̀rọ̀ mẹ́wàá ní ọ̀rọ̀ yìí ọ̀kan lábẹ́ sọ gbogbo ọjọ́ ló ti ti lọ yìí o ìbá tètè sọ àwọn mẹ́sàn-án yìí ó kù kíákíá ọ̀rọ̀ kejì òun ni pé tala lè pè ní múmi ní kí ni jẹ́ kí ìmọ̀ọ́nì gan ìmọ̀ọ́nì òun ni ká ní lẹ́rù ká sọ ọ́ láwú kéèyàn sì fi oríṣi ara ṣe ìgbàgbọ́ tá a wí máa lé sí pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run kí máa ń dínkù pẹ̀lú ìyàpọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ń gbàgbọ́ ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ a ti sọ wípé ìgbàgbọ́ yìí lè máa lé sí pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́run ó sì lè dínkù pẹ̀lú ìyàpá ọlọ́run. ọ̀dà sẹ́ni tọ́ba yàgbá títà kún sí elégbèlé gan-an àlègbè elégbèlé o bí ọba ti jẹ́ bọ́ lábẹ́ àkídà wa lọ́gọ́dọ̀ wà. òun ìlànà ìpè lóṣù ìgbà tó yẹ pé wà pálapàla sí bóyá ọtí ló mú ni nǹkan kó lẹ́tọ̀ ìdíná ló ń ṣe ní nǹkan kó lẹ́tọ̀ a lè pé ní kékeré tí ọba ti ṣe ìṣẹ̀lẹ̀ lẹ́tọ̀ ṣùgbọ́n a fi oríkù kú orúkọ rẹ̀ àwọn tá a máa pè náà ní pé mú iná àti ìbòyì mọ̀mìnì ni tọ́já sí pé ìwà àjáde kó ojú ọ̀tẹ̀ láti ọlọ́run fún wà lára rẹ̀ lójú ọmọ àjọ owó èlé ló ń ṣe jàmbá ó ń parọ́ ó ń jalè ó ń ṣe zìnà ó ń mutí ìjáde kó ló ṣe láti ọlọ́run wà lára rẹ̀ ni torí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn. anábì sọlá àlùsọlá nínú ẹ̀kọ́ tó kọ́ wa ó ní ta bá rí mùsùlùmí kan tó ń sọ fọmọ ọ̀yá rẹ̀ pé akáfíọ̀ ìwọ kìí fi rí yìí fọmọ ní àhájú rúmà ìkánná àwọn méjèèjì ti jẹ́ kéèkéè rí wọn òkúra ní ẹni tó pè kéèkéè rí ẹni tó sọ wọ́n lè bá ṣe kéèkéè rí mọ́ ọ ti padà lọ́dọ̀ ẹni tó pè yẹn kéèkéè rí bákan náà àwọn olùmọ́túnjó yọ pé ìyàtọ̀ bẹ láàrin kíkẹ̀rí àwọn agbẹ̀fẹ́ ní kọ́bá sí ìjọba ìkéèkéè rí àti káwá rẹ̀ tó ti ṣe báyìí tàbí rẹ̀ tó ṣe ẹ̀tọ́ làwọn ògbésẹ̀ lágbé lápẹẹrẹ ní anabi sọlá sọlánù hadith abdullahi bin umar rọdí aláwọ sàlá àìsùnmá wọn man halafa bi ghayri llahi ọkọ̀ ní káfárọ̀ àwọn àjọ ẹni tó bá fi kàn ní ìkóra wọ́n sọ pé ajé ń gbọ́ ògùn ń gbọ́ bí wọ́n ilé ẹ̀jẹ̀ ń ta àwọn ògùn lẹ́nu àtẹ́jọ́ ń ṣe ògùn lẹ́nu àtẹ́ ògùn wò lẹ́jọ́ ń ṣe ògùn nínú ìwọ̀n wo òṣògùn òru ìwọ́n ń kí ń tiẹ̀ ọ̀gùn gbà ayé gbọ́ ibẹ̀ náà bá ti fi kúrò àmì ìsìn láti lásán fún àwọn ti di kékeré àwọn ti tẹ́ lọ. àwọn òbí hadith yẹn bá nẹ́bi ṣe wí sọ́lá àlùsọ́lá ṣùgbọ́n wà yí àwọn arẹ nìkan tó wí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ọ̀gbọ́dọ̀ kọjú dà àwọn ọ̀sán fún ti tẹ́ lọ àwọn ti di kékeré. àfi lẹ́yìn ìgbà tó bá rí àwọn májẹ̀mú kan kí làwọn májẹ̀mú yẹn ẹni ó sọ̀rọ̀ yẹn tó ní làákàyè tọ́mọ tí ò ṣe mistéèkì tí ò gbàgbé sọ tó ti bàlágà tó ti ti fún lẹ́rìí wípé èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ẹni pé wàhálà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ pé ẹni tó bá fi nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọ́lọ́wọ́n ọba fúnra ó ti di kèfèrí àmójútẹ́ lọ pẹ̀lú wa wá rẹ́ni tó ti tẹ́ báyìí. Èdè bákan náà láti ẹjọ́ ọ̀rọ̀, á tẹ̀ mú àwọn òfin kan àtàwọn ọ̀làmẹ́kẹ́ àtẹ̀lé lágbóyò lórí èèyàn kan ẹ wá rí ìsàìmọ̀ rẹ̀ dáwé ìrìn méjì yìí o òmìnir àárẹ̀ ìlú lè yọ̀yà kúrò mẹ́rin àtìlẹ́ ìlú lè yọ̀yà kúrò mẹ́rin ẹni tí bá ń jí yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sán kókòrò jọ̀kọ́ àìní gbàgbọ́ tí fi ń jí yẹn ọlọ́run ó lè mú yẹn kúrò ìdí ó lè mú yẹn kúrò náà ẹ̀rí bá wà nù àdéhì àbúlá yìí kan àwọn ìjọba ìjọba ọlọ́wọ́ ìjọba àná wọn lè ti dọ́lọ́ ńlá ńlá yìí pé ìbáàbò ìmọ̀sílẹ̀m kò tó òkú wọ̀ ìdá lóru òkú sọ. kí mùsùlùmí máa fúra wọn ìjáde kó dúró tẹ̀ láti ọlọ́run kí wọ́n wá bára wọn jà iṣẹ́ àìlànà ìṣèkèkèrè ni kèé ṣe kèkèrè ló lè mú ẹ̀ jáde kó nú ẹ̀sìn lórí yá sí dábàá lọ́wọ́ ló sọ yìí Bukhari sábà àdéhùn yìí bẹ̀ ẹ̀rí ni wọ́n tẹ̀lé fún báwo àbàlẹ̀ iná Bukhari alẹ́ ìrọ̀pẹ̀tọ̀lá ọdún báwo kóòrò dùnlẹ̀ kóòrè ẹnu ọ̀nà bá a fẹ́ máa mú àdéhùn wá lórí ẹ̀yìn ọmọ ẹ̀ sọ fún wa nípa àìnígbàgbọ́ tó ṣe pé kò lè ọ̀lẹ̀ kó fẹ́ẹ̀sì ṣùgbọ́n àṣẹ lára kọ́ má kó sínú ẹ̀ ọ̀nà kí mùsùlùmí máa bára wọn jà àbí ní ẹ̀rọ máa fẹ́ fúnra ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lábẹ́ bẹ́ẹ̀ tó ti wà nù kẹ́lọ́ ẹ̀ka mẹ́nubà tó bá jọ sí pé àwé sí àkókò wa ni. nínú ohun tó ní ìṣẹ̀lẹ̀ láti ọ̀sán mùsùlùmí òun ni àdìsí ìmọ̀ọ́nù bí nùsùn ìwà àyí wáyé wáyé. ìnígbàgbọ́ sí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó mú àlùkáwà ní wá. Ibi wọn lọ bá ti dáadáa báyìí, ẹ̀sìn báyìí lọ́gbà, ìwọ́n lọ bá ta ìdá báyìí, àbáyìí lọ́jẹ̀. Àwọn ọ̀fẹ́ lọ́dẹ̀ ní yàrá yẹn kọ̀ bá jẹ́ yá àtayé àbí àtijọ́ ní ìlànà ìyáàrùn. Ó fi ẹ̀fọ́ àwọn lẹ́nu yẹn dá tó ń pè ní kàdá yẹn. Wọ́n fẹ́ ká fẹ́ ẹ̀fẹ́ lù ṣùgbọ́n àtìsí àtìkó ayára àtìsí wíṣì gan. Òun gẹ́gẹ́ ẹ̀rí àtijọ́ mi lọ́lọ́pàá tó ládàlá sí àwọn sí ìlú wa bíbá yìí. a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ká fún wa bó ti wá ń lọ áyà nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó ti gbóhùn lè rí ìyàwó òun lè bá àwọn tí yẹn bá ń tẹ́ bọ́ ìyá ń bẹ lórí ọ̀rọ̀ òun lè tẹ́ ńlá tó tóbi yìí tọ́lá àwọn ẹsẹ̀ ńlá tó tóbi wọ́n pọ́ náà inú lọ́gá lọ́wà lókè ọlọ́run ọba sùhánà wọ̀tàhálà nígbà tó ti sá àyà forty eight ọlọ́run ní ìnáwó láàyè òṣèrò àti òṣèrò àtàlẹ́ dádájọ́ ọlọ́run kò ní torí jí káfí kan ní kejì rẹ̀ ń lọ. Ìmọ̀ yẹ̀ sáà. Ìmọ̀ tí ọ̀bá fẹ́ bọ̀yọ̀ ọlọ́run lè borí ẹ̀jẹ̀ ní tọ́lá fẹ́. ومن يشرك بالله فقد افترى اثما عظيما ẹ̀dọ́ ìlérí àyà àtọrin lẹ̀bẹ̀ àti gbọ́dọ̀ nígbàgbọ́ ti pé ẹjọ́ ló ṣe wọ́n kò lè rí ọmọ ọlọ́run ọ̀ ẹni tẹ́ bá mọ̀ tó lè pé kí òun nínú àlọ́dún mílíọ̀n tí ó fi sòrò gbà ó dàbí àìsí rẹ̀ ó ti lọ gbogbo zaka ẹ̀ gbogbo awẹ́ ẹ̀ gbogbo ẹ̀sùn wẹ́lú tó ti lọ nìyẹn a gbọ́dọ̀ sí gbàgbọ́ nípa rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀run lọ́gbẹ̀dẹ àtìfà tọ́bẹ̀ ti lú ìran méjì ni a ní èyí tó tẹ̀lé wá èyí tó jẹ́ àfisẹ́ ní wá èyí tó tẹ̀lé wá ní ìyẹn bí ìfẹ́ wò ìsàlẹ̀ ẹlẹ́lẹ́yìn ọwọ́ a gbọ́dọ̀ sí gbàgbọ́ bẹ́ẹ̀ ọba adẹ́dà sọ nígbà tó lè sá one forty five náà ní ilẹ̀ ọlọ́run dájú àwọn olójú méjì èyí tó tẹ̀lé wọn wá ó jáde pé ìmọ̀ ní bẹ ní wọ́n fi ìmọ̀ ní ẹ̀ níta ṣùgbọ́n àìdígbàgbọ́ bẹ nírú àwọn tó bá ti tọ́kẹ̀ àwọn ọ̀dẹ́ lójú mọ́ sínú òde ti ayé nìyẹn ìsàlẹ̀ ẹni lọ́mọ máa wà. Wọ́n máa ń tẹ̀ sí bá yàrá òun yìí ìrìn àjò ń wọ́n. Torí bẹ́ẹ̀ ò lè rárá sí lẹ́yìn fún wọn ìtọ́ba jẹ́ tàbí sẹ́lẹ̀ bí rọ́ bí ìjàmbá bí kí ẹ̀ yà lò dáwà ní bí kí wọ́n lájà ẹ̀yẹ̀ kí ẹ̀ má jẹ jà ọ parí àwọn eléyẹ̀ dẹ̀ lé ìyẹ̀wò náà pé náà ní fásitì láàrin ó lè má burú fún yẹn bí irú délé yìí. a gbọ́dọ̀ nígbàgbọ́ nípa àwọn àyà tó mú lérí ìwà èyí tó wá málùkáwà níwá ní àgbààgbà o bí èyí tó málùkáwà níwá ọlọ́run tó fọ́n Ọlọ́run ní dájájú àwọn tó ń páyọ̀ ọlọ́run ọba, bí ọlọ́run lọ ń ṣe má jẹ́ ọlọ́run pa sí, wọ́n máa wà náà lè lẹ́nà àti òjò. Ìrìnàkọ́ àdídì ní kí ìdámà yìí Ẹ ní àyè ìjókòó òtítọ́ lọ́dọ̀ ọlọ́run ọba olùdíkàpá tó ti jẹ alágbára. Ẹ̀rí, á lábẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà àgbọ̀dọ̀ jáka kó nínú ìgbà náà torí ìsinmi lọ́ha yẹ kúrò dùnú bá jẹ̀bi à gbogbo ẹ̀sẹ̀ yẹn yọ lọ́wọ́ èkó yẹn yìí àgbọ̀dọ̀ nígbà tó ń bá rẹ̀. ó dàbọ̀ jẹ́ bọ tó sọ pé nígbà tó lọ́wọ́ òkè ló ti parí ni. adébísọ̀ láàrú tó lágbọ́ pé alẹ́ ni wọ́n bá kú tó ẹgbẹ́ pé nǹkan ilé yàtọ̀ tọ́lọ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ya gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lábẹ́ ìmọ̀ ni wa wọ́n pè kí nìkan ní àdúgbò wa lájú wà ní àdá ìdífẹ́ àti ìgbónira ọwọ́ àdúgbò tàwíìdì o ìmọ̀lọ́wọ́ lọ́kàn òun ló ti yíjú fún ogun ìmọ̀ bákan náà òun lè yóò sì fi rí àtùgbà gbọ́gbọ́ adébísọ̀lá àtúnlá gbọ́gbọ́ ẹni ọba nífẹ̀ẹ́ torí ọlọ́run ó mọ̀ yọra torí ìsọlọ́run ó fún yẹn torí ìsọlọ́run kò fún yẹn torí ọlọ́run ọ̀n sọ̀rọ̀ fífọ́ oṣù ògbàgbọ́ sínú nìyẹn ẹni ọba nífẹ̀ẹ́ nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ àbó nífẹ̀ẹ́ sí mi yàtọ̀ sẹ́sìn ọlọ́ ó nífẹ̀ẹ́ àwọn ẹlòmí yàtọ̀ sí mùsùlùmí ìrírí ló sọ wọn ọlọ́run ní ti wá pé ìrírí o oníbẹ̀ káńtà kí èsì abala yìí. àwọn tá a máa nífẹ̀ẹ́ ń pa ọ̀rọ̀ ìfẹ́ àti kónira ìrìnà mẹ́ta ni àwọn kan bẹ́rẹ̀ bá máa fẹ́rẹ̀ wọn yẹ́yẹ́ àwọn náà ni àkọ́kọ́ ni Allah ọ̀fẹ́rẹ́ ọlọ́run débi wá tẹ̀ lọ́lọ́run ẹni bá tún níbẹ̀ òun náà lànàbì sọlá àlẹ́ sọlá àwọn bá tún níbẹ̀ láwọn onígbàgbọ́ òdòdó ìyẹn wà ní sátú màkìdà fifty five aláwọn bẹ́ẹ̀ máa nífẹ̀ẹ́ sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àtàwọn bá nígbàgbọ́ òdòdó àwọn olónígbàgbọ́ òdòdó àwọn bá ń kírun ni. Wọ́n Ẹni ọba wá nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ń tẹ̀lé wọn. Ẹgbẹ́ Ọlọ́run yẹn, àwọn ẹgbẹ́ Ọlọ́run yẹn ni wá dẹ̀ sórí. Ẹ̀rí, ìkórìíra náà ń bẹ ọ tẹ́lẹ̀ bí a fi fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ fún àwọn gáfìrì àwọn gáfìrì àwọn mẹ́bì olóbìnrin bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń ṣe lílẹ̀ àti wọn tẹ̀lé lánàá tẹ́lẹ̀ tó láàrín sọ́lá wọ́n á rí lánàá rẹ̀ lẹ́bàá ìwọ̀n tẹ̀lé tẹ̀lé wọ́n ó tún máa kájú àwọn èèyàn kó bẹ̀ àwọn ènìyàn àgbọ̀dọ̀ gbà sí wọn sọ́tún ìjàdílà ayàtọ̀ Àlò lè ráwọn ọjọ́ kan tí wọ́n gbọ́ lọ́wọ́ gbà àtọ́jọ́ tó jà lè yá. Tó ti pé wọ́n máa nífẹ̀ẹ́ tẹ́lì sí takùnlọ́lọ́wọ́ àti lòdítẹ́ rẹ̀. Wọ̀lọ́dá kódà kọjá bí bá àwọn ènìyàn jẹ́ bàbá wọn. Àbọ́jọ́mọ̀ wọn. Àbọ́jọ́mọ̀ ìyá wọn. Àbọ́jẹ̀jẹ́ mọ̀lẹ́bí wọn. Àwọn ẹni tí wọ́n bá gba gbẹ̀rẹ́ fún bí àwọn ẹni tọ́kọ lọ́lọ́run tọ́kọ lò sílé àwọn ẹ̀yàn lọ́run ti kádàrá iná nìfẹ́ lọ́wọ́ fún wọn pẹ̀lẹ́ nìkan látọ̀dọ̀ rẹ̀. Àwọn amú àlùjẹ́nà tó tó máa sìn lábẹ́ ẹ̀. Ọmọ àgbẹ̀bẹ̀ lọ jẹ́ lọ. Ọlọ́run sí wọn. Àwọn náà tọ́lọ̀. Àwọn ẹgbẹ́ ọlọ́run gẹ́gẹ́ Ẹgbọ́ àwọn ẹgbẹ́ ọlọ́run ni àwọn ni wọ́n máa máa jèrè àwọn kẹtọ́ àpẹẹrẹ ilé ilé ẹ̀kẹ́ náà ní ilẹ̀ wọn àlùkò ìlà òun ló nígbàgbọ́ òdodo tó tẹ́lẹ̀ níbi iṣẹ́ kò lè má parọ́ wà láì lẹ̀ sí òde ni mùsùlùmí ni olùyàlè lẹ́ẹ̀kẹ́ náà máa máa nífẹ̀ẹ́ rẹ̀ pé mùsùlùmí ni díkìọ̀nù á kórìíra rẹ̀ kò lè díjà lábẹ́ ìkórìíra yẹn ni sẹ̀rí àti pé hásùkàlẹ̀ hásùkàlẹ̀ tó ti wọ́n gé ọwọ́ ẹ̀ ìkórìíra láti pẹ̀lú láti gbé ọwọ́ ẹ̀dà lábẹ́ ma tún ọwọ́ rẹ̀ ágùn fi sí kó láti fi sí àní fi ọwọ́ yẹn lẹ̀ gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ojú òdàlù a tún mú òróró gbóná a mọ̀ orí gbóná a kì ọwọ́ yẹn a kì ìbọnú rẹ̀ tó dà tẹ́jẹ̀ yóò fi gbó ìmẹ́lá fi hàn. ó fi ẹgbẹ́ méjèèjì nínú àwọn ìmáni ọ̀rọ̀ àjídá wa òun ni àtẹ̀síkù fi kàrà àmọ́sílẹ̀ àwòlíyà agbọ́dọ̀ tàbá àwọn òwúlé ọlọ́run bẹ̀rẹ̀ àwọn ènìyàn ọlọ́run bẹ̀rẹ̀ lásọ̀gbé òsì mọ́ nítorí báwọn yẹn ti ń jàǹbá rẹ̀ rẹpẹtẹ àwọn ènìyàn ọlọ́run òsì nídìí kí wọ́n lọ sábà dùgbé ilé ìwé ọlọ́run kẹrin ló sùn òní tí ọdún sàlámọ́ gálà ọ̀rọ̀ máa wà ayọ́rùn wọ́n lànà bí yọ́n àlá wáyé bí mo dáhàrí. Títóbi fọ́lọ̀ tó yẹ pé iṣẹ́ yọ́n ni wọ́n ti dẹ́gbà. Èdè mi náà fẹ́ dàgbẹ́bí ọlọ́run, ọwọ́ adé lọ sàtẹ́kẹ̀ tó kù yóò kàn án. Bẹ́ẹ̀ dẹ̀ ni kọ̀ǹtàn lẹ́mì kẹta lè kẹ́bí sí pé ọ̀pọ̀ tó mú wa ò ní bẹ̀. Àwọn olé ọlọ́run bẹ̀, ṣùgbọ́n bò ló ti lè di olú ọlọ́run. A gbọ́dọ̀ tún nígbàgbọ́ pé àpọ́nlé a máa tẹ̀lẹ̀ fáwọn ènìyàn èyí tó bá ṣẹlẹ̀ fáwọn àtẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n ń pè ní áyà lọ́gbàjúmọ̀ pẹ̀lú mọ́ọ́lẹ́sà kẹ́lọ́tò mọ̀tà dáta òun ni mọ̀ àjíǹsà tí wọ́n máa ń rí áyà gẹ́gẹ́ ní àmì àmìyánu bí ìwé ìtọ́lọ́run fàtẹ́lẹ̀ mọ́tà alẹ́sọ̀lá àtọ̀sọ̀lá tọ̀má bí ìwé ìtọ́lọ́run fàtẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ alẹ́sọ̀lá àtọ̀sọ̀lá mara fún mi bí ìwé ìtọ́lọ́run fàtẹ́lẹ̀ àyíǹsà alẹ́sọ̀lá àtọ̀sọ̀lá bí ọpọ́n tọ́sọ̀kalẹ̀ láti sámà àti kọ́ tọ́sọ̀ pa pápá ọkọ̀ pa lójú orí mẹ́wàá ẹni tí ò ní ìrẹ̀lẹ́lẹ̀. Aya ni tí wọn kọ́ bá jọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́ni tí èsì àtẹ́bí náà ń pè ní kàrọ́ ọ̀nà. Wọ́n yé bẹ́ẹ̀ rí sí ẹ̀ òjijì yẹn wáyé. Ọmọdé àgbé bàbá wa ìmọ̀ máa lọ pé á ah, ẹ lè mọ̀. Tẹ́sán pé ẹ̀sìn ìpalẹ̀mọ́ ìtọ́rù lónìí. Ẹ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oúnjẹ oúnjẹ máa wọlé. Kéde irú bẹ́ẹ̀ Bóòlù yẹn ti lè ju ìwé ọlọ́run ọlọ́run bá máa júwe fún wa ọlọ́run ní àlá àlá ìrìnà ní àrùn Bọ́sù yóò lò, àyà 62, 64. Ọlọ́run ni ẹgbọ́ dájájú àwọn ẹni ọlọ́run, àwọn tó súnmọ́ ọlọ́run, àwọn olólùfẹ́ ọlọ́run ọba, kò sí Ìyẹn ni pé ìpàyà pé la bá kí la lọ́dọ̀ ọlọ́run ọjà ayé la fẹ́ fi ilẹ̀ bóòlù àwọn aráyé wọ́n ń ṣe ní wọn nípa jíjẹ́ lórí bẹ́ẹ̀ bóòlù yóò ti tẹni ọlọ́run ìròyìn wọn lè yí Ọlọ́run tẹ́rí àlùkùsùrọ́ yóò jẹ́ fi wọn láyé, wọ́n máa lálà, aládáadáa, aláòdodo, wọ́n á tún máa lálàá dáadáa lọ́dọọdọ nípa wọn. ọmọ tó wá di lọ́rùn á ìdùnnú máa jẹ́ tí wọ́n ti ṣe àlùjẹ́ náà. ẹ̀bọ́lọ̀ ti fẹ́ ní ìkọ̀tá yìí padà mú. eléyàn lè rìn jẹ́ tó tóbi. àwọn ẹ̀lẹ́ ìlànà ìṣù lásán lánàá àdéhùn tó lòdì. ọlọ́ba bá ẹni ọba bá wọn bá ṣe lórí òlì ni wọn bá lọ bá sọdá lábàjá bóòlù ẹ ti lè di wòlé Ọlọ́run bí bá tún sọ̀rọ̀ ẹ̀yìn Ọlọ́run ìrún wákàtí máa ń wòye ọba pé má lérò pé báyà fún ọ níṣẹ́ tó máa gbà ìrún wákàtí máa ń wòye ọba pé dáadáa ó tún fi nẹ́fìlà fún bí ẹ ti di wòlé Ọlọ́run ọmọ adúlé rẹ ìtọ́wọ́ àti àdéhùn Habiba radiyallahu anha tí wọ́n ní àtẹ́lẹ̀ fún lásán lásán pé tọ́ba lè kírun rákà méjìlá lẹ́yìn ìran ọ̀rẹ́ yẹn rákà méjì ṣáájú àsùbá rákà mẹ́rin ṣáájú àyílà rákà méjì lẹ́yìn àyílà ẹni kó ti di mẹ́jọ bẹ́ẹ̀ rákà méjì lẹ́yìn mọ́gírìm ẹni kó di mẹ́wàá rákà méjì lẹ́yìn ìdá ó di méjìlá adéṣọlá ṣọlá ni wọ́n kò ìdílé fún ṣọ̀bùlá mi lẹ́nu bí ẹ ṣe di wòlíì yẹn adéṣọlá ṣọlá sọ pé ní ẹ títí màá padà wá nífẹ̀ẹ́ rẹ̀ fún ọbẹ̀ tí nífẹ̀ẹ́ rẹ̀ náà ẹni wọn lè kó tún sábà àwọn ìlẹ́sìn yẹn sùn àbí mo ti dé sí ìgbọ́rọ̀ ẹ̀jọ́ màá mi gbọ́rọ̀ ni mo dojú rí rẹ̀ ẹ̀jọ́ màá mi rí rẹ̀ ni bákan náà mo dọwọ́ rẹ̀ ẹ̀jọ́ màá mi bákan mi ni tọ́ba bí mi léèrè báyìí máa tọ́ba dẹ̀ wá sọ mi là ọ́ ìdájọ́ àkídà kákídà ni òun gẹ́gẹ́ ọlọ́run ni àkídà wúwà àkídà kákídà ni o níbi òun gẹ́gẹ́ lọ́lọ́run ọlọ́run ti dòwò òun náà ti dọ́lọ́run irú àwọn alájà àwọn tó wá gbádùn lòdì wọ́n pa á nípa. gẹ́gẹ́ bí bàbá ṣe màdàmù ṣe kọ́ sínú oge nígbà àwọn ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìláyà nǹkan lọ gbé wa nínú àwọn ìlú ìlórí láti àwọn ẹ̀háwà ọmọ ní káwà àná lánà ró hànà àlálẹ́ náà ń dàgbàdà wá ìjà abisọ̀rẹ́ta rọ abisọ̀rẹ́ta nẹ̀ wá ìjà abisọ̀rẹ́ta ní abisọ̀rẹ́ta rọ wọ́n padà gbé orí rẹ̀ sọ̀rọ̀ nìkan orí ìdí ọ̀tún èyí. àwọn à ń pè dá lọ́lọ́run. ìgbà wa lè bíbá máa ń kó sáré yẹn. tọ́ba ti rí báyìí ó ti rí mi tọ́ba ti rọ́lọ́run <laughs> tọ́ba ti ti rọ́lọ́run èmi náà lórí yẹn wọ́n padà bẹ́rí ẹ̀dà mi. ìwọ̀n tábìlì ní kéèké ṣe fẹ́ nìyẹn jọlọ́ òun ni pé tọ́ba fi mí léèrè máa fún tọ́lọ́ tọ́ba wá sọ mi màá sọ tọ́lọ́ náà ló tún wá sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá wá sọ ara mi ń tún sọ́ra mi ọmọ ẹgbẹ́ ni ẹ máa wà lábẹ́ ẹ̀gbọ́n ọlọ́run ọba tòtòrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ṣe di wòlíì nìyẹn ọ yàtọ̀ sí táwọn alálùjọ ń dúró àwọn tí wọ́n ń sa ogun àwọn tí wọ́n ń sa ogun wọ́n jẹ́ onídá wọ́n sọ pé kíní báyà á di bákẹ́rẹ́ ń rẹ̀ dá mẹ́nuba òun ni mẹ́ta ju sàlákì wáyé tẹ̀lé yá rẹ̀. ìlànà ẹ̀kọ́ làásì mú láàfin tẹ̀rí òun ni ká tẹ̀lé ọgbà wà tó nínú sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó làkúdà báyà tá a ti tẹ́lẹ̀ ọlọ́run wọn máa ń gáàdì. Ìgbà àpapọ̀ wọn wá sórí àwọn ọ̀rọ̀ ìgbà yọkùn lọ́wọ́ ìgbà. aiahe iheụụ aaa a naụụaaeeaụụ a ụ

bẹ́ẹ̀ bá gba ń báyẹ̀ ní sílẹ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ fi dá ọmọ ní ọtún lẹ́sìn tí ọlọ́run àti súnmọ̀ èmi àtẹ́bí lọ́lọ́wọ́ àlùsọ́lá súnmọ̀ ìlànà ìbí tó kọ́ á nìyí ó nìyẹn jú o tá a bá ní ká nẹ́bí ọgbẹ́ ní gbọ́n náà lùpá ní ààbò tuntun o kódà àwọn pé gbogbo ìta aláàrẹ wa ti lẹ́kọ̀ọ́ yìí tí kàdá fi ti lẹ́kọ̀ọ́ yìí pẹ́ẹ́tì pẹ́ẹ́tì lọ́ọ́ ní màkọ́lá kódà ayé àyè gẹ́gẹ́ wọ́n mú wá sọ́tún náà àlùkò ti kọ́ yẹn وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم aṣọ díkìrù kalẹ̀ fún rẹ̀ ànẹ́bì. Mo lè fi sàlàyé díkìrù bẹ̀ wọ́n lóun náà ní sọ́nà. Mo lè fi sàlàyé mọ́tò sílà ilé yìí tí wọ́n sọ kalẹ̀ fún náà lọ́wọ́ àárín. Wọ́n bá lè tẹ́lẹ̀ yóò bọ́yá mi yóò náà lọ́wọ́ ní o. Ẹjọ́ ọlọ́run ọ̀gá àlékún Àdílé tí máa bàbá wáyé lápadà sí ní jẹ́rọ ọlọ́run àti ìsúta nẹ́bí ọjọ́ tí lọ àbá. Bákan náà, lábẹ́ ẹ̀wọ̀n tó gbọ́dọ̀ jẹ́ àkídà wa, òun nípa gbọ́dọ̀ bà fún lẹ́lẹ́ ní kàtẹ̀ lálàlẹ̀. Àwọn aláṣẹ ti ń darí àlámọ̀lẹ̀ يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول Ẹ̀tẹ̀lé tàwọn aláṣẹ yìí, a máa ń gbọ́rọ̀ sálátẹ̀lẹ́ nìí, a ní sọ́lá sálátẹ̀lẹ́ nìí sọ wà tí ọ̀. Ẹ gbọ́rọ̀ sálátẹ̀lẹ́ nìí, ẹ̀sìn máa tẹ̀lé o. Kódà kọjá sí pé ẹni tó ń sálátẹ̀lẹ́ ẹrú ọmọ ìlú ìjà ìlú ní ẹ̀yìn ìlú wa.

ẹ̀rí lábẹ́ àjọkàn wa agbọ́dọ̀ ní àjọkàn pa àwọn ará ẹni àpọ́nlé ni wọn àwọn ará alẹ́ àtẹ́bí ẹni àpọ́nlé ni wọn á nífẹ̀ẹ́ wọn ìgbáyà agbọ́dọ̀ mọ́ sí wọn àwọn ọmọ àgbọ́dọ̀ sọ́kùsọ pa wọn á sì kúrò àgbègbè ẹni ọba ṣe sí wọn sọ́ra wọn ni wọ́n pé jù ní wọ́n da jù ẹni sọ́gba ni wọ́n ẹni ọlọ́lá jù lẹ́yìn àtẹ́bí tó bá rọ̀ sọ́lá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí Aláwọ̀ ẹni àgbájá àkọ́kọ́. Nínú àwọn ọmọ ti yíra pẹ̀lá tẹ́lì. Àtàwọn alárẹ̀sí tí wọ́n rẹ̀ sí wọ́n jíjà. Àtàwọn tó ń tẹ̀lé wọn ní ìdáàdì pẹ̀lú dáadáa. Ọlọ́run fi yọ. Ọlọ́run wá pè ní àlùjẹ́tẹ̀ fún ọdúnlù máa máa bẹ̀ lábẹ́ rẹ̀. Wọ́n máa gbé bẹ̀ lọ bèèrè láìláì. Ìyẹn lè rí jẹ́ tó sóbi ọwà gbọ́dún tọ́wà yọ ọgọ́rùn-ún. A gbọ́dọ̀ rẹ́ sí àwọn ọlọ́run Allah bí àmì ẹbẹ̀rọ ọlọ́run ẹ̀yìn yẹn máa sàábì ẹ má bú wọn o ẹ má sọ̀sọ̀ fún sọ pa wọn adébísọ́lá sọ́lá sọ fẹ́ ni wọ́n bá kóòtù lábá wọn ó kú wọn ni o ẹni ó kú wọn kóòtù lábá wọn ẹni ọba kóòtù lábá wọn sọ hábà fọ́kọ́ ní àgbàrí ó ti kóòtù lábẹ́ mi ànẹ́mí o sallallahu alayhi wa alihi wa sallam àwọ̀ sọlọ láàrin wa àgbọ̀dọ̀ mẹ́fà láàrin wa rẹ̀ lábà á sọ pé ẹ̀wọ̀ àwọn tàbí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà wọ́n bẹ̀rẹ̀ sí para wọn táwọn yóò fi ayé ti bẹ́ẹ̀ nìkan lọ́jà yẹn nìkan lọ́jà àgbọ̀dọ̀ tọ́lá àwọn èèyàn ni wọ́n jẹ́ alàgàtà wa sáàdẹ́lì sọ́lá lẹ́yìn màdẹ́lì àmọ́ ebi padà àwọn sọ̀hábà rí sáré sí lọ kórìíra ọ̀kẹ́nu wọn ó lè jọ́ òun lọ́sàlàyé ẹ̀kọ́rẹ́ parun sáàdọ̀ ń lóyún àlígọ̀ àwọn sáré ìṣẹ̀lẹ̀ dágbọ́dọ̀ kórìíra nínú àkílẹ̀ àwa lọ́wà ó dàgbà bí àwọ̀ kan ṣẹlẹ̀ láàrin sáré àgbà àti sáré gẹ́gẹ́ ẹ̀rí èyí ọlọ́run wá wí ọ̀rọ̀ kan tó ti ń dá máa kàbíjà ayérayé láti ṣùkú àtàlì ẹni ìmú àwọn sàábé ni o bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tá àtẹ́bí kọjú dájọ́ ni sàábé lòun náà ṣùgbọ́n sàábé àgbà ni nǹkan lọ láàrin ara wọn bí àìgbọ́ rẹ ní yémẹ́ ṣẹlẹ̀ àdéhùn láti láàrú ẹ má bu àwọn sàábé mi gbogbo nítorí pé bàbá rẹ nìkan nù yín tó ń ṣe bí òkè kó bó ṣe tó yàn ìdílé agbóòlù ọwọ́ àna ẹ̀dújọ́ tó bọ́rọ̀ àwọn tàbí bó ṣe rí nìyẹn àwọn tàbí ẹ̀wọ̀n èyí sì ṣẹni lọ́lọ́run tọ́ kò bí àtìṣe tó léyìn wọn o ànẹ́bì lọ́lọ́run tọ́ kò níbi àtìṣe pàpà jùlọ èèyàn kan kẹ́hún èyí ṣẹni tá pẹ̀lú wọn bá ti panu pọ̀ lórí nǹkan kan wọn ti ṣẹni tá a sọ wọn ò lè ṣàtìṣe pàpà jùlọ ọ̀rọ̀ táǹtẹ́bì sọ ilé àlẹ́ ìkùnbí súnmẹ́sí wọ́n súnmẹ́sí lọ́kùnrin àpáàlẹ̀ rọ̀ ìlànà mi dọwọ́ yín o àti ìlànà àwọn àrólé panu pọ̀ lórí àwọn lọ́rọ̀ anẹ́bí padà wípé látẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún mọ̀tí aládọ́láàlà àwọn ọjọ́ mi àwọn sàádé ìfún ò lè kójọ lórí nínú lórí ìdínà bí i ti ń kọ́ wọn tó eléyìí agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ sọ́lọ́ láti nà bá tó dé lẹ́yìn náà ni Umar lẹ́yìn náà ni Usman lẹ́yìn náà ni kí ọ Ali ibn Abi àtàwọn tó kún náà àwọn mẹ́wàá bí Abdulrahman bin sáà nẹ́bí sọ́sọ́ wọn ní àlùjẹ́ Abu Ubayda Amir bin Jarrah àti Sa'ad àti Sa'id gbogbo wọn pátá agbọ́dọ̀ nígbà gbàtí Abdurrahman bin Awf agbọ́dọ̀ gba gbogbo àwọn ẹni ẹgbọ́ láti máa sàmọ́lé wọn ká mọ̀ pé àwọn ni wọ́n lọ́lá jù náà ọ̀bọ̀ àlà àtàwọn tó jagun bá jáde pẹ̀lú àtẹ́lù gbogbo ọmọ náà lọ́wọ́ gbogbo nínú bẹ́ẹ̀ náà làwọn tó jagun bá pẹ̀lú àtàwọn one thousand four hundred tí wọ́n fà lẹ́bi ìlálùkáwà ní lábẹ́ igi pé bá ṣẹlẹ̀ wọ́n ọ̀dẹ̀ palẹ̀ mọ́jà tẹ́lẹ̀ àwọn ọjà àtúntọ́lá àtàlábọ̀ tó gbà àwọn ìlú ìkọ̀tẹ́ ní jẹ́ ọ̀wọ̀ nínú wọn agbọ́dọ̀ gbà pẹ́ ní ọlá làwọn ènìyàn á sì nílẹ̀ wọn á máa tọrọ ọ̀fẹ́ fún wọn. lórí àwọn ìyàwó àtẹ́bí àgbọ̀dọ̀ sí pìlì wọn èyí táwọn tí a wà lórí rẹ̀ aburú ní o àwọn ẹlẹ́sìn ṣíhàn àwọn ẹlẹ́yìn ni o pé pé bá pé kan sáré báyìí pé wọ́n máa tẹ́lé wọn wọ́n ti tẹ̀lé àyíká wọ́n ti tẹ̀lé àǹtọ̀ rọ́bì ọlọ́run tààlà àdúgbò wọn abúlé àwọn ènìyàn wà lónìí àgbọ́dọ̀ lọ́jọ́ ìmọ̀ ẹni bí ní ọ níparí ó ti pé bẹ́ẹ̀ náà ni a ti kú nípa àwọn ẹni tí wọ́n bá ti tó náà tí wọ́n jẹ́ onífẹ̀ẹ́ àkọlẹ̀ àwọn àkọlẹ̀ àwọn àgbọ́dọ̀ tẹ́tí sí wọn àgbọ́dọ̀ bá wọn àgbọ́dọ̀ lọ bá wọn dìbéètì ìbá wọn dìbéètì ó lè kó bá àyàn ni àwọn tó yapa súnà ẹ̀wọ̀n òrí bákan náà ìdájọ́ wọn òrí bákan náà ẹ̀rí ṣùgbọ́n ìsìnà ni wọ́n fẹ̀fẹ́ gbẹ́ lórí ẹ̀ lónà ní ká ṣe àgbọ̀dọ̀ sí bíbíà o pàpà jù lọ nígbà táyà tún sọ kalẹ̀ tún sọ tún nàìjíríà ibi àlìyàn àtúmọ̀tò lẹ́kùn ti ẹ̀sùn òní ni mo fi ẹ̀sìn yìí ni mo fi ẹ̀sìn fún yín ẹ̀sìn yìí mo fi fún yín wà àtúmọ̀tò alẹ́ kù ní àyìnbó sì dẹ́ra bí mo ti fẹ́ lé lórí ọ̀rọ̀ mi ní ọ̀pọ̀lọpọ̀ àmàdínà ọyọ́ ti sáà mọ̀ sí ilẹ̀ ọ̀sá ti kú fẹ́ẹ̀sì mọ́kọ̀ àgbọ́dọ̀ bí léde àgbọ́dọ̀ bí kù láti gbà yẹn torí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá tún lọ sí ìsìn àmì ìlọ́ya pàṣẹ wọn tá nẹ́bí mú wa ànígbà tó ń tọ̀ wọn àgbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn tọ́wọ́ mi èèyàn wà pẹ̀lẹ́ tó bá nífẹ̀ẹ́ tí jọ gbéjà lọ ẹ̀yà mọ̀ láti jẹ́ lọ yé wa wípé àwọn tí ó do lórí súnlẹ̀ tí wọ́n lọ́kùnkún wọn ní sẹ́ńlẹ̀ lórí ayé láyé òbí ní jáyé mọ̀ ọ́ àníbi sùnlá àsálá lójú yé wa fẹ́fẹ́ àní sálẹ̀ má máa rí pọ̀ náà tó ìgbé mọ́rọ̀ bá dà rúgbò ní yíbọ̀ àwọn ó tòrò títí àtàyà sí alámùrùlọ ọlọ́run àgbàgbẹ́ yìí mọ̀ láti ọlọ́run ọlọ́run òdìdé tó eléyìí òun ni wọn bá ẹgbẹ́ bí amẹ́lúwa ọlọ́run aláti wéèdì ìdẹ́dá kó wá ọkọ̀ náà díẹ̀ láàrin ìtọ́jú wa bẹ́ẹ̀ àbí ọlọ́run àti ọ̀rọ̀ àìlá èyí ìtàkùn ilé kọlọ́ láti lè wọ́n wá ní ìbàlẹ̀ ìṣòkò ìṣòkò ọlọ́run tó ti ní àtúnmọ̀ pẹ̀lú ẹ̀dá àlàáfíà àti ẹ̀dí ìgbàlẹ̀. Àlà ọ̀sọ̀rọ̀ wa ó ọ̀sọ̀rọ̀ ọmọ ọba àgbà Mohammed bá ìjọ ẹ̀rù bí ẹ̀sìn ayé nípa àgbà Mohammed ìṣẹ̀lẹ̀ ọgbà ìyá ẹ̀yà ẹ̀rù. جزاكم الله خيرا